وكل ضلالة في النار إخواني المستمعين الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجو fún الله أبا الله أبا تي adájọ́ lé lọ́wọ́ ní àná wípé pẹ̀lú ògùn ọlọ́run bá a tún máa kójọpọ̀ padà ní alẹ́ òní láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a ń tẹ ìmọ́lẹ̀ sí lọ láti tẹ̀síwájú lórí àlámọ̀rí eléyìí tí à ń gbéyẹ̀wò. ọlọ́run báyìí ó wá ṣe rọrùn fún wa ọlọ́run báyìí sì ṣe ó sì jẹ́ kó ṣeé ṣe láti máa padà kójọ papọ̀ lálẹ́ òní gẹ́gẹ́ bí a ti gbèrú ẹ̀ ọlọ́run bá tí ó ṣe léyìí fún wa òun náà lọ́ba tá dúpẹ́ fún. bákan náà a dúpẹ́ fún ọlọ́run bá lórí orí ọlọ́run bá ọlọ́kan jọ̀kan lórí wa eléyìí tá a mọ̀ lórí àti eléyìí tá a mọ̀ lórí gbogbo ẹ̀ pátá adúgbò fọlọ́run ọba lórí àwọn orin wọ̀nyí. a jẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan a sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́n bá ní òjì sí ọlọ́wọ́n bá ní ẹni tí ọlọ́wọ́n bá ní tọ́ lára láti wá yọ àwọn èèyàn kú ní òkùnkùn lọ sínú mọ́lẹ̀ àlékún kí ọlọ́wọ́n bá orí ajẹ́jẹ́ tọ́ ọlọ́wọ́n bá lẹ́ẹ̀kan sí kó mọ́ bá nàbì sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú nàbì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú ìlànà nàbì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ alqiyama. Naam ọ̀rọ̀ tí à ń gbéyàwó òun náà ni àwọn. ọlá àti àwọn ìjọsìn tí ń bẹ nínú mẹ́wàá àkọ́kọ́ oṣù dòlhíjà ilé tí a wà nú ẹ̀ yìí. àwọn ìbáàdà tó wà ń bẹ òun náà nìkan tí a ń gbé yẹ̀wò pàápàá jùlọ ìmọ̀ gbààwẹ̀ nínú mẹ́wàá àkọ́kọ́ oṣù zulhijja yìí ìyẹn ni pé ìgbà àwẹ̀ láti ọjọ́ kìíní oṣù zulhijja títí di ọjọ́ kẹsàn-án oṣù zulhijja kí ni ìdájọ́ Islam lórí àlámọ̀rí yìí ǹjẹ́ ó tọ́ láti máa gba àwẹ̀ ǹjẹ́ tọ́ láti fi gbogbo ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán yìí ǹjẹ́ ó tọ́ láti fi gbà wẹ̀ àbí ò tiẹ̀ tọ́ bẹ́ẹ̀ òun nìkan tí a ń gbé yẹ̀ wò nítorí pé ìkan nínú àwọn olùdá ẹ̀sìn rú ìkan nínú àwọn olùtẹ̀yìn rújúká nípa ẹ̀sìn ọlọ́run ọba ó ń sọ ìsọkúsọ nípa àlámọ̀rí yìí òun náà ni Muhammad bin Ali Jabata Muhammad bin Ali Jabata ó ní èèyàn gbọ́dọ̀ gba àwẹ̀ mẹ́sàn-án nínú àwọn ọjọ́ tí a wà yìí ó ní ẹni tó bá gba àwọn àwẹ̀ náà ó kàn ń ra ìjọsìn ẹ̀ láre ni ó ń dara ẹ̀ láàmú ni so àwọn eléyìí báyìí làwọn ń gbéyàwó pé ǹjẹ́ ìjọ́rọ̀ tí ọkùnrin sọ yìí ṣe bẹ́ẹ̀ náà lórí ó nítorí pé gbogbo àwọn ẹ̀rí tó wá lórí kí a gba àwẹ̀ mẹ́sàn-án nínú mẹ́wàá bẹ̀rẹ̀ yìí ó ní gbogbo ẹ̀ ó ní kò lálàáfíà ǹjẹ́ ti sọ yìí ṣe bẹ́ẹ̀ náà lórí àbí ò rí bẹ́ẹ̀. bákan náà hadith ilé tó lálàáfíà tóun náà gbà wọlé ilé tó ṣe ó wà nínú sahihan ó wà nínú tírà alimami bukhari alladhi huwa asahhu kitabin ba'da kitabillah ilé tó yẹ pé òun náà ní tírà tó lálàáfíà jù. lẹ́yìn tíra ọlọ́run ọba alukur'anu karim tíra tó tó lálàáfíà jùlọ òun náà ni tíra alimami bukhari alayhi rahmatullah eléyìí tó tó tẹ̀lé òun náà ni tíra alimami muslim sahihu muslim naam ó wà ń bẹ̀ wípé anabi sallallahu alayhi wa sallam jí pé wáyé pé ma العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني عشر ذي الحجة أنا بني كسي أجو كنين أوجو أي كسي أجو كنين أوجو أدو nínú àwọn ọjọ́ tí máa ń bẹ ìsẹ̀mí wa kò sí ọjọ́ kan tó yẹ sí pé ó lóore tó lọ́lá tó àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ dùnṣíjà yìí kò dẹ̀ sí àwọn iṣẹ́ eré tí ẹ lè ṣe nínú àwọn ọjọ́ yòókù tó lè lọ́lá tó iṣẹ́ eré tí ẹ bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí sọ̀rọ̀ ní hadithu yìí ó ní kò túmọ̀ sí pé kí ẹ máa gbà wẹ́ńbẹ́ ó ní kò túmọ̀ sí pé kéèyàn fi gbogbo ọjọ́ mẹ́sẹ̀sán yìí kò túmọ̀ sí pé kéèyàn fi gbà wẹ̀ olókan ń sọ̀rọ̀ nípa iṣẹ́ rí náà ni pé àwọn iṣẹ́ rí tá a ti ń bá bọ̀ tẹ́lẹ̀ kò nídìí ká lékún lórí àwọn iṣẹ́ rí yẹn kò nídìí ká lékún káàkà máa bá àwọn iṣẹ́ rí yẹn lọ náà ni. so eléyìí báyìí ó ní àrífi lálàáfíà ń tòótọ́ àmọ́ àgbọ̀yé rẹ̀ lọ síbi wípé kí a fi àwọn ká lékún ìbáàdà kí a ṣe àlékún ìbáàdà tá a ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní kò túmọ̀ síbẹ̀ kò túmọ̀ síbẹ̀ ká wá fi àwọn ọjọ́ wọ̀nyí ká fi gbà wẹ̀ tí ó lébà ni à ń gbé yẹ̀wò lọ. naam ẹyẹ ní nǹkan tí mo wá sọ ẹ pé lánàá a plé gbogbo àwọn àlàyé ọkùnrin yìí Muhammad bin Ali Jabata yìí àwọn àlàyé ẹ̀ àwọn ọ̀rújú ẹ̀ tó gbára lé tó fi mú ìdájọ́ tó mú wá yìí àpilẹ̀ rẹ̀ lánàá fún wa látòkè débi tí láti bẹ̀rẹ̀ débi tí ó parí sí láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn débi tó parí ọ̀rọ̀ yẹn sí àpilẹ̀ rẹ̀ nítorí wípé kí a lè bá a gbogbo tó fẹ́ wí fún bàbá ajá sí pé jẹ́ àbí a ti yọ kúkú ònú ọ̀rọ̀ rẹ̀ àbáwọn ẹ̀rí tí ó mú wá àbí àgé sẹ́yìn tó tó lẹ́nu jẹ́ ká pílè gbogbo ẹ̀ sí ti gbọ̀ wá ká lè mọ kí ni nǹkan tó gbára lé sùkáwá tó wá ṣe rọ́dù ká tó wá ṣe ìdá padà ká tó wá ṣe fún un ṣé báyìí nìsín. lánàá mo wá ní pé hadithu kan bẹ tíyàwó Aisha radiyallahu anha tí ó ṣàlàyé fún wa hadithu yìí mo ní kò mọ hadithu yìí ni tó bá yẹ kó bá mọ hadithu tí mo fẹ́ ṣàlàyé yìí kò bá lò ó gẹ́gẹ́ bí ẹ̀rí kódà òun gan ni ọba dúró lórí jùlọ òun ni ọba máa fi gbé àgbọ́yé rẹ̀ ilẹ́sẹ̀ pé bá ti ṣe àìṣà lélẹ́yìí ibi hadithu yìí lélẹ́yìí hadithu yìí dẹ̀ lálàáfíà alimam muslim rahimahullahu ta'ala wọ́n gbé jáde nínú sahihu wọn abu dawud aleyhi ah, rahmatullah àwọn náà gbé jáde nínú súnánù wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àgbà àwọn àwọn ní hadith táwọn náà gba ẹ̀gbà wa hadith yìí so hadith yìí ẹjí ti yáka fún wa so kí a lè mọ nǹkan tí hadith yìí sàlàyé ìyàwó Aisha radiyallahu anha àwọn ni wọ́n sọ nínú hadith náà onímọ̀ wa aṣọ rasulullahi sallallahu alaihi wa sallam sọ iman al-ashra qattu yàrá aisha ní àwọn òrí kí anabi sallallahu alaihi wa sallam kọ́ gba àwẹ̀ mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja àwọn òrí kọ́ gbà rí láyé. ما رأيت رسول الله صلى الله عليه وسلم صائما العشر ìyá Aisha ni àwọn òrí kánẹ́bì gba àwẹ̀ yìí wípé àwẹ̀ mẹ́wàá ìbẹ̀rẹ̀ zòṣíjà àwọn òrí kánẹ́bì gbà rí láyé ẹgbà wa kan nìyẹn nínú ẹgbà wa mi wọ́n ní lam arọ mi rí ànábì kó ṣe kí o kó gba ẹgbà wa kó gba àwẹ̀ mẹ́wàá zòṣíjà yìí àwọn òrí kó gbà rí láyé so ìkẹgbẹ́ wa ní ma ra'aytu ma ra'aytu nàbíyà sallallahu alaihi wasallam àmọ́ ra'aytu rasulallahi sallallahu alaihi wa sallam ìkẹ́gbẹ́ wa ní lam arọ so ẹgbẹ́ wa méjèèjì nìyẹn tí a bá wo hadith yìí dáadáa a rí wípé ẹ̀rí pé mo ní tọ́wọ́ ẹ̀kọ́kùnrin bá rí hadith yìí ni ẹ̀rí pé hadith yìí clear gan ó tó nǹkan tí aláìmọ̀ká lè dì ẹgbẹ́ mo ṣe wí ó tó nǹkan tí aláìmọ̀ká tó lè dì láti fi kọ̀ndẹ́mù láti fi sọ pé kò tọ́kí ẹgbà àwẹ̀ mẹ́wàá nínú oṣù yìí àbí pé káàdì ti wá kó clear báyìí pé à ìyàwó Aisha tọ́jú ara ilé ànábì sallallahu alaihi wasallam tọ́jú ẹni tó súnmọ́ ànábì jùlọ ó ń jẹ́ pé ọ pé òun ò rí kánábì gbàrí láyé kódà ó tó fi kọ́pù Aisha tó fi sí pé òun ò rí kọ́ gbàrí rárá tí wọ́n pé eléyìí tó aláìmàká ẹni tó ń pé ojú kan níbi orí náà ó tó láti sọ wípé ah, ajẹ́gbẹ́ definitely tó bá ti rí báyìí ajẹ́gbẹ́ kọ̀ tọ́ kéèyàn gba àwẹ̀ yìí nìyẹn torí nǹkan tí yàrá Aisha sọ nìyẹn. àmọ́ ilé ẹlẹ́fì máa burú kéèyàn máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ba pẹ̀lú àìmàká kọjá sí pé ìmọ̀ rẹ nípa ẹ̀sìn ọba ó kéré gan àwọn tó rí iná lọ́kàn fi ń ọkàn rí hadith kan àbórí méjì àbórí kìíní lọ́wọ́ ní definitely nígbà tá wá báyìí wa máa mú fatuwa wa wọn kì í ṣe fatuwa báyẹn nítorí pé orí hadith kan àbórí hadith méjì ó lè tí ì ṣe fatuwa báyẹn aláìmọ̀kan ní máa ń ṣe fatuwa pẹ̀lú kan àbí méjì ṣé bá ní sìn so nítorí pé àìmà nǹkan tó fẹjú ni nǹkan tó kẹnu ni so àmáwọn olùmọ̀ àwọn tó yẹ kí ar-rasikhuna fil ilm àwọn tí ojú wọn jẹ́ sínú mà àwọn tí ẹsẹ̀ wọn walẹ̀ nínú mà àwọn tí wọn àwọn wo sì fún tẹ̀dọ̀ wọ́n gbéyàwó sọ́tún wọ́n gbéyàwó sósì wọ́n wádìí káàkiri káàkiri ṣòkan tó lè mú fatuwa wá ṣé bá ní sí nítorí pé èèyàn rí hadith kan àbórí àyà Qur'an kan kò tí túmọ̀ sí pé àyà tó rí yẹn àbí hadith tó rí yẹn kò tí túmọ̀ sí pé olè fàdájọ́ ń bẹ̀ o tó bá jẹ́ pé hadith tó rí yẹn tó bá yẹ kó wà mansukh ńkọ́ tó bá ní an-nasikh wal-mansukh àbí an wal-mansukh nǹkan tó ń pè ní síkú àti mansukh òun ni pé kí hadith kan wá àbí kí àyà Qur'an kan wá kó ti pa àyà kan rẹ àbí kó ti pa hadith kan rẹ sẹwárí àyà tí wọ́n parẹ́ tẹ́pa ìdájọ́ rẹ̀ yẹn àbí hadith tẹ́pa ìdájọ́ rẹ̀ yẹn yóò sì wà lákọọ́lẹ̀ káàmàkà sórí àníṣe ìran nẹ́sùkù kan nìyẹn ìran kípa nǹkan rẹ̀ kanu sẹ̀ríà ni pé wọ́n pa hukmu rẹ̀ wọ́n pa ìdájọ́ rẹ̀ àmọ́ kíkọ rẹ̀ ó sì wà lẹ̀ sọtara ìmọ̀kẹ́ bá wá rí wáyà báyìí àbóríru hadithu báyìí wọ́n bá máa fàdájọ́ yẹn bẹ̀ kò ní mọ̀ pé hadithu tó ń gbára lé àbáyà tó ń gbára lé tó ń fẹ́ fàdájọ́ yẹn bẹ̀ yẹn hadithu mi ti wá tó ti parẹ́ tó ti pàdájọ́ yẹn rẹ̀ ẹ̀sìn ọ̀nà sáà sọlọ́bí jẹ́ pé ọ̀rọ̀ mọ̀ ọ̀rọ̀ tó lágbára ní kété kọkàn rí hadith kan ọkàn rí ayakùránì kan ọwá ní ẹni torí pé ayakùránì wí báyìí so ìwọ mẹ́rin ìwọ ti mẹ́rin straight nìyẹn ọ mẹ́rin straight nìyẹn làbí máa ń sọ pé bọ́ ọba mú straight bẹ́ẹ̀ ọ sọnù straight eléyìí tá à ń wí ẹni òye wọn nítorí àìmọ̀kan wọn because tó bá mú bẹ́ẹ̀ tó mọ̀ bóyá sọ̀rọ̀ bóyá áàmù ni tó yẹ sí pé kọ́ọ̀sù ti wà sọ̀rọ̀ bóyá ni tó yẹ tọ́mọ̀ báyá mújúmọ́lì ni tó ẹgbẹ́ mufassal ti wà tọ́mọ̀ báyá mansukhu ni gbogbo àwọn eléyìí báyìí làwọn tí yẹn gbọ́dọ̀ mọ̀ná tí yẹn ti gbọ́dọ̀ gbéyẹ̀wò dáadáa síwájú kó tó máa mú ìdájọ́ nínú al-Qur'an àti sunna nabi tó ti pọ́kà wọn nù bẹ̀ straight ọlọ́mú straight tó bá ti lọ́mú bẹ̀ straight tó lọ́mú straight ó ti sọ̀rọ̀ straight. ẹ́ iná làtún tó sọ yìí o aláìmọ̀kálẹ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n ní mo di kèbèrí sí nìyẹn wọ́n ní mo di kèbèrí torí mo sọ pé tẹ́yìn bá mú àyà kùránì straight tẹ́yìn bá mẹ́rin straight yóò sọnù straight. bá mú straight yóò sọnù straight o àwọn nǹkan àwọn nǹkan yẹn lèyẹn gbọ́dọ̀ gbéyẹ̀wò náà kó tó mú ẹ̀rí ṣé bá ní sìn eléyìí tá a wí iṣẹ́ usulu fiqh ni sòkòlò bá kó sànù wa náà ibi tá à ń bá lọ nítorí àsìkò wa àfẹ́ wà wá lọ síbi tó jìnà jù àfẹ́ mọ̀ wà wá lọ síbi tó jìnà jù kí àsìkò tí a ní lálẹ́ ìkóló tó wa láti yanjú gbogbo tá a fẹ́ yanjú ó ní kí ẹ rí pé ẹ̀rí yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ṣáájú tó bá yẹ pé àfa yìí bá rí ni ó tó nǹkan tí ó bí ó lé lórí abẹ́ẹ̀kọ́ ni tí ò ní jẹ́ tí ò ní jẹ́ káyé gbádùn sí tí ò ní jógun omi sí ó tó nǹkan tí nam ẹ̀hẹ́ tóró kílíà nam ẹ̀rí yẹn nìyẹn síwájú kí n tó wá ṣàlàyé àwọn nǹkan tó wà níbi ẹ̀rí yìí tó fi jẹ́ sí wípé a lè lò nítorí pé kí ẹ̀rí lálàáfíà ẹ ti bó ní hadithi lálàáfíà dáadáa ẹ̀bẹ̀ kọ́ni kí hadithi lálàáfíà kò túmọ̀ sí pé a lè yọ̀yájọ́ mẹ́ kò túmọ̀ sí pé a lè lò láti fi ṣèdájọ́ ẹ̀sìn ẹ ti understand nítorí àwọn ìdí tí mo ti kà sáájú lẹ́ẹ̀kan yẹn hadithu hadith tó wà mansukh hadith tó lálàáfíà náà ni ìdájọ́ hadith tó yẹ kí wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ hadith yẹn lálàáfíà ipa náà bí sọ. So bẹ̀tì ìdájọ́ mi padà wá lẹ́yìn tó ti lérí ni tó ti pa alákọ̀ọ́kọ́ yẹn rẹ̀ ni tó tí wọ́n bá wá àdìsí alákọ̀ọ́kọ́ tí àdìsí ti pàdájọ́ rẹ̀ lẹ́yìn àdìsí aláàfíà yóò sì wà lákọọ́lẹ̀ tí wọ́n bá wá rí ọmọ wa fa ìdájọ́ ọ̀nà á ní a ò lè lò ó tí wọ́n ní a wọ́n tún láà lè lo àdìsí sọ̀hìn wọ́n tún láà ọmọ tún láà lè lo àdìsí sọ̀hìn báláyì màkàtí máa ń ṣe nù ni ẹ̀dá kò ta ni ó gbọ́ wípé wọ́n láà lè lo àdìsí sọ̀hìn tí ò ní káwọ́ lórí pé àwọn ọmọ ẹ̀ sọnù ah, wọ́n tó láàrin ìjọba lálàáfíà báyìí wọ́n tó láàrin lò ó sẹ́mi pé làákàyè wọn ti dọ́gba nìyẹn nítorí pé aláìmọ̀kan èdè wọn máa yéra wọn tẹ́fà ń sàlàyé pé ní sùúrù níta ń wí kọ́ yẹn ìgbé yóò ọbẹ̀ máa yí nítorí wí náà nìyẹn ẹlọgbọ́ ẹlọgbọ́ ó láàrin lò ó láàrin lò hadith sahih ó láàrin lò hadith ọba lálàáfíà so irú lẹ́bù tí ọkùnrin jàbátá yìí irú lẹ́bù tó bá fi ń bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ nìyẹn lẹ́bù táwọn yẹn náà sì ní táwọn fi ń gbọ́rọ̀ nìyẹn torí pé aláìmọ̀kan bá aláìmọ̀kan sọ̀rọ̀ ni ẹjọ́ ọ̀nà sáà aláìmọ̀kan ó ń bá aláìmọ̀kan sọ̀rọ̀ làákàyè wọn wà dọ́gba so aburú tí wọ́n ń bẹ lára wọn ni pé wọn wá ní farabalẹ̀ kẹ́tì wá gbọ́ títẹni tó nímọ̀ tó fẹ́ sàlàyé fún ẹ wọn ò ní fẹ́ gbọ́ pé àárọ̀ ìdá ń sọ náà ni yẹ tó ti ní ká ẹ má gbọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ má gbọ́ ẹ má gbogbo ọ̀nà tábìlẹ̀ mọ̀ náà wọ́n ti di mọ́ wọn gbogbo ọ̀nà tó ju wọ́n fi lè là wọ́n ti di mọ́ wọn. àfi ọ̀rọ̀ ìmọ̀ kan tí ọkùnrin yìí bá ń bá wọn sọ nìkan òun náà ni wọ́n máa tẹ̀lé tí ó bá ní ti. so kádìsù lálàáfíà kò túmọ̀ sí pa àlè lò kò túmọ̀ sí pa àlè yọ̀dájọ́ nú ẹ̀ tí ó bá ní ti. gẹ́gẹ́ bí hadith ti tó síwájú kí n tó wá ka kí n tó wá sàlàyé àwọn nǹkan tó fà tá a fi lè lo hadith yìí kí n tó sàlàyé ẹ ẹ jẹ́ kí n wá mú hadith ẹlẹ́ẹ̀kejì wá tóun náà lálàáfíà tóun wá fi ń rinlẹ̀ wípé ànẹ́bí a máa gbà kẹgbẹ́ ìyàwó ayéńṣà lọ sọ pé ànẹ́bí òkè ń gbà yìí àbí ó lànẹ́bí ò kọ́ gbà mí olóhùn ò rí gbà rí láyé àbí ìyàwó ayéńṣà bó ló ṣe jẹ́ sànẹ́bí ìyàwó ànẹ́bí náà àbí fine ìyàwó Hafsa ńkọ́ bóòlù náà yé sànẹ́bì ìyàwó anabi lòun náà rí ìyàwó hapsọ ọbẹ̀ jẹ́ kó yẹ wá ń sè pé òun rí pánẹ́bì ń gbà ń tòun pé ànẹ́bì a máa gba mẹ́sẹ̀sán ẹ̀sìn ọ̀dà sàn àwọn méjèèjì ni bàbá bẹ́ẹ̀ bá wo báyẹn yóò rí pé wọn àbí àdìsí dẹ̀ ni àdìsí a bá lọ wọnú sunan abi dawud hadith yìí gbajúmọ̀ dáadáa ó wà lọ́dọ̀ imam ahmed nínú musnad wọn ó wà lọ́dọ̀ ibn abi shayba nínú musannaf ó wà lọ́dọ̀ àfọwà tirmidhi ó wà lọ́dọ̀ àfọwà ibn majah ó wà káàkiri káàkiri bẹ́ẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà wa tó wà nínú àwọn tó wà nínú musnad imam ahmed musannaf ibn abi shayba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà wa yìí ọ̀ lálàáfíà wọ́n ṣe kí ni o wọ́n alálàáfíà àmá rìwáyà ẹgbà wa títí à rìwáyà tu àbí dáwùd ẹgbà wa ti tàbú dáwùd òun lálàáfíà ó ṣe kí ni ó lálàáfíà gbogbo ẹ̀ láyọ̀ lálẹ̀ ọ̀nà tó gbà lálàáfíà yóò á kílẹ̀ rẹ̀ lálẹ̀ torí ọ̀rọ̀ sọkúsọ tọkùnrin ẹ̀sọ́ lánàá ó ní kò sí àdìsù kan tó lálàáfíà nípa pé ká gba àwẹ̀ mẹ́sàn-án ìbẹ̀rẹ̀ zilhijjah osu osu kejìlá àwa mùsùlùmí oṣù tí a máa ń ṣiṣẹ́ hajj lọ́fi ń pè ní osu oṣù hajj oṣù tá a máa ń ṣiṣẹ́ hajj ìtumọ̀ zulhijja nìyẹn. tó mẹ́sàn-án ìbẹ̀rẹ̀ rẹ̀ kágbà ó ní kò sí hadith kan tọ́lá láàfíà lé lórí. ẹ wá ẹ bá ẹ dákẹ́ bá ń bí léèrè pé hadith mélòó ni wọ́n mọ̀ tó o sọ pé kò sí hadith kan tọ́lá mélòó lọ́mọ̀. ìwọ́n tó yẹ kí mo fi ọlọ́run bá tọ́ dá mi búra wàlọ́hì ọlọ́run bá tẹ́yìn ọgbọ́dọ̀ jẹ́ ìran mo fi búra kò lè ka hadithu márùn matnan wa sanadan tó bá dàbí irọ́ sàǹpà ti ń sọ lálẹ́ tó bá dàbí irọ́ kódà ẹ lè fún lọ́sẹ̀ kan sí ẹ ẹ má pè lójijì ẹ fún lọ́sẹ̀ kan sí pé ní grace ọ̀sẹ̀ kan pé lọ ha márùn wà rí wàláì after ọ̀sẹ̀ kan tẹ́ bá pè ẹ́ pé kò lè ha mò ń pè ẹ wá ní mo parọ́ kẹ́ já mi ní ẹni kọ́ka hadithu márùn fún yín matnan àti sanadan kọ́ka hadithu márùn kó wá ní haddathana kaza akhbarana kaza an kaza sami'tu kaza kó wá kàá kàá kàá kó wá sọ pé qala qala rasulillah sallallahu alaihi wa sallam kó wá ka matinu ẹ̀ bẹ́ẹ̀ náà níta ọ̀rọ̀ anabi àti isnadu tó fi gbà wá ẹni ọ̀ka márùn ẹni ọ̀ka márùn àníjẹ́ ẹ má pè lálẹ́ yìí ẹ sì má pè láàárọ̀ ọ̀la ẹ fún ní gírèsì ọ̀sẹ̀ kan <laughs> <coughs> wọ́n ní muhadis wọ́n ní ẹ̀jẹ̀ lọ́dán tó ó yẹ̀yẹ́ ó ń tẹ́ra wọn <coughs> àyèmọ̀wára tó ẹni kọ́ka èèyàn tó ń sè kó òun ma hadith márùn o lè ka hadith márùn matnan àti sanadan ó dẹ̀ ní kò sádìsì kankan èèyàn tó sọ̀rọ̀ báyẹn tó lè pé kò sádìsì kankan tó lálàáfíà authority ni wọ́n yóò ní irú tó ti há nínú hadith ẹ̀sí ọ̀dàdàn yóò ní nǹkan tó ti há nínú hadith òun ni ó lè sọ fún yín pàyàpàyà pé a pẹ̀lú bí táwa há hadith jẹ́ yìí o àwọn ò hadith ọyọ kan irú àwọn tí bá ń sọ orú ọ̀rọ̀ báyẹn àwọn imam ahmadu ni àwọn imam bukhari àwọn tó dérú lẹ́wù yẹn àwọn ni máa ń sọ orú ọ̀rọ̀ báyẹn pé ha ibi táwa nájú tó hadith dé yìí àwọn máa mọ̀ wọ́n fi wọ́n lè pé èèyàn wo ló lè jẹ́ mufti wọ́n bẹ̀rẹ̀ sí màkà tí èèyàn tó bá hadith ten thousand ó ní láíláí èèyàn hadith ten thousand ó jẹ́ mufti ìmọ̀ àwọn ènìyàn láíláí mufti ni ẹni tó mọ̀ fún wa ní fatuwa ẹ̀sìn ìmọ̀ àwọn ènìyàn tó bá hadith ten thousand kọ́ o wọ́n bẹ̀rẹ̀ sí màkà wọ́n wá kàdúrà hadith seventy thousand kéde seventy o kéde seven thousand seventy thousand ìmọ̀ àwọn ènìyàn tẹ̀ bá rẹ lómi mọ́ ẹ lè manage ẹ̀ tẹ̀ bá rí ẹ lómi mọ́ ẹ lè manage ẹ̀ ẹwẹ ewúrú àdìsí ti ń bẹ̀rù àwọn yẹn àti sọ̀híwù àti dọ̀ìfù àti mọ̀ọ́dún gbogbo ẹ̀ níbẹ̀ lórí wọn kí ló fà á nítorí ìjọ tó bá kóòtù dọ̀ìfù wọ́n ti sọ fún ẹ pé àdìsí tó kóòtù yẹn o àdìsí yẹn lálàáfíà ibi báyìí ibi báyìí lọ́wà lágbájá àti lágbájá lọ́gbà wa sọ pé ẹnu yóò dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ ní kí a ah, àtẹ́jẹ̀ tó mọ̀ yóò náà. sọ bẹ́ẹ̀ yẹn bá mọ̀ ń tọ́ da èèyàn máa mọ̀ tí nítorí àti sàlàyé ntí ọ̀dà fáwọn tó bá fẹ́ lo ntí ọ̀dà lẹ́rìí àbí àwọn tó bá fẹ́ gbára lé ntí ọ̀dà ẹ́ òzèfà lọ sọ bẹ́ẹ̀ ó ní kana nnasu yasaluna rasulallahi sallallahu alaihi wasallam anil khairi wa kuntu as'aluhu anil sharri makhafatan an yudrikani àwọn èèyàn máa béèrè dáadáa oore oore làwọn èèyàn máa béèrè lọ́wọ́ ànábì pé kánábì sàlàyé ẹ̀fọ́ àwọn kálí máa ṣe àmọ́ òzèfà ó lé mi ń tèmi èmi èé béèrè dáadáa lọ́dọ̀ ànábì o tí n bá fẹ́ béèrè béèrè èmi a máa béèrè béèrè aburú kí ni ọ̀dá kí ni ọ̀dá ntọ́fà ni pé mẹ̀kọ́ fatan ayòdìdíkà ni kábúrú wọn bá bá mi ni kí n bá ti máa máa lè jìnà sí ó túmọ̀ sí pé kí yẹn máa burú nínú ẹ̀sìn wa lọ́wọ́ ọmọ dáadáa ọmọ aburú ọmọ ọmọ dáadáa nítorí kò ní bá máa ṣe dáadáa ó sì máa burú torí kò ní jìnà sí. ràbá àkàbí ni àìlímtu sharra láàlì sharri wà lákìlì tàwákìhì pàmẹ́làm yáàrí fil khayra mina sharri yàtọ̀ ìfìhì. ó ní mo máa burú láàlì sáré kéde torí kí wọ́n fẹ́ máa sàbúrú kọ́ kéde torí kí n lè bá a máa ṣe walakin li tabaqi àmọ́ torí kí n lè sọ́ra fún ni. wa man lam ya'rif al-khayra min ash-sharri ẹni tí yóò bá ti máa dáadáa yàtọ̀ sàbúrú yaqa'u fihi yóò máa kó sínú aburú yóò fi dáadáa lòún ṣe ni. Imam Ahmad ní níta bá débẹ̀ ní kí Imam Ahmad ní bẹ́ẹ̀ bá rẹ́ lómìn mọ́ ẹ mánéèjì èèyàn tó há hadithu seventy thousand ẹ di ẹ bẹ́ẹ̀ bá ti rí rárá mọ́ ẹ mánéèjì ẹ fi ṣe mufti so kó lè bàmọ́ pé èèyàn tí ó sọ fún wa pé kò sádìsì kẹta tó lálàáfíà lórí ẹ̀ èèyàn yẹn yóò dẹrù lẹ́bù imam ahmed yóò dẹrù lẹ́bù àwọn imam bukhari yóò dẹrù lẹ́bù àwọn imam muslim yóò dẹrù lẹ́bù àwọn nasai tirmidhi ibn majah yóò dẹrù àwọn lẹ́bù yẹn kó tó lè máa sọ fún wa pé a ah, ibi táwa nájú tó hadithi dé yìí àwọn òròpá dìtù kan bẹ tó lálàáfíà lórí nǹkan sọ ìtorí tó bá yẹ kó bá lálàáfíà ni ọ̀yẹ̀kari ibi táwa wá di hadithu dé kò yẹ báyìí nísìn kééjẹrú ọkùnrin tí ò lè ka hadithu márùn yìí ẹ mọ̀ pé mo ń sọ emphatically ọ̀dà mo reduce yẹ kò lè ka méjì mo reduce yẹ ẹja mi nírọ wàlá ẹ̀dá pẹ̀ mo fẹ́ kẹjá rọ̀ mi ẹja ẹja rọ̀ mi ẹni mo parọ́ kan ẹ pé ẹni kọ́ ka hadithu méjì fún yín àdìsí méjì péré kọ́kàn ká mẹ́sìn àti sanadá lọ́kùnrin tí ó bá ní sí naam ẹgbà wá ti tàbú dáúdì yìí ẹgbà wá yìí lálàáfíà máa dẹ̀ ka ìsinẹ́dù ẹ̀ fún wa máa kọ́kọ́ ka mọ́túnà máa ka kí ni ìyàwó hafsọ sọ kódà kì í ṣe ìyàwó hafsọ nìkan ló sọ̀rọ̀ yìí àwọn ìyàwó ànábì tí wọ́n sọ pọ̀ wípé àwọn àrẹ́bí a máa gbà kò yẹ báyìí nìsín máa rọ́ọ̀kà lẹ́yìn ẹgbà ìsìnàdù tó fi wá gbé hadith yìí jáde máa wá kà fún ilé máa wá sàlàyé lórí yẹn ẹ wá sọ fún ọkùnrin yìí pé kó fèsì lórí ìsìnàdù yìí ìtọ́bá fi wà nǹkan tí hadith yìí bá fi wà ẹni kó mu jáde tàhájì challenge sọ́ra níṣẹ́ ẹ̀jẹ̀ nǹkan hadith náà fún wa. kódà kẹ́lẹ̀ bá mọ̀ ìgbà tí àfọwà Abu Dawud tó fẹ́ mú hadith náà jáde ẹ̀ mọ báàbù wọn náà ti mú jáde. báàbù wípé ó tọ́ kéèyàn gba àwẹ̀ mẹ́wàá kéèyàn gba àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù nínú mẹ́wàá àkọ́kọ́ Dhul Hijjah ká gba àwẹ̀ mẹ́sàn nínú mẹ́wàá àkọ́kọ́ Dhul báàbù tí al-Imam Abu Dawud fún nìyẹn nígbà tó fún ní báàbù bẹ́yẹn pé báàbù pé ká gba àwẹ̀ mẹ́wàá o ká gba àwẹ̀ mẹ́sàn-án nínú nínú mẹ́wàá àkọ́kọ́ Dhul Hijja wọ́n ní báàbù wọ́n ní ma jaa fi sawmil ashri ẹ̀rí tó wá ẹ̀rí tó wá nípa pé ká gba àwẹ̀ ní ká àwẹ̀ mẹ́wàá kí ni oṣù Dhul Hijja ẹ̀rí tó wá kẹrìbà àwọn bíi Imam Abu Dawud rahimahullahu ta'ala àwọn náà ń gbà pé kí ni o kéèyàn gba àwẹ̀ yìí inú súnà lọ́wọ́ wọ́n fẹ́ mẹ́rin wá lórí ẹ̀ naam hadithu yìí yàrá Hafsa ni wọ́n bi léèrè àyàwó Hafsa ló jẹ́ kó yọ abẹ́ ó ní kánà Rasulullahi sallallahu alayhi wa sallam yasumu tis'a fil hijja wọ́n ní ànábì a máa gba àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù àwẹ̀ mẹ́sàn-án ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù zilhijja kánà rasulullahi yasumu tis'a zilhijja ànábì a máa gba àwẹ̀ mẹ́sàn-án ní ìbẹ̀rẹ̀ oṣù zilhijja wa yawma ashura ànábì a sì máa gba ọjọ́ kẹwàá oṣù muharram tí í ṣe oṣù kẹ́ni àwa mùsùlùmí àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù náà anábì àmọ́ gbà wa salasata ayyamin min kulli shahrin a sì máa gba àwẹ̀ mẹ́ta mẹ́ta nínú gbogbo oṣù kọ̀ọ̀kan àwẹ̀ ayyamul bid àwẹ̀ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún gbogbo oṣù mùsùlùmí ìyàwó Hafsa jama'a ìyàwó Hafsa tẹ́ kí ti ابن الخطاب رضي الله عنه tí í ṣe ìyàwó ànábì sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ pé wá pé baálé àwọn olólùfẹ́ wa jùlọ ni ànábì sallallahu alayhi wa sallam aṣíwájú wa ni wọ́n ní a máa gba ààwẹ̀ mẹ́sàn-án ní ìbẹ̀rẹ̀ dùlhíjà a sì máa gba ààwẹ̀ ọjọ́ kẹwàá oṣù alákọ̀ọ́kọ́ mùsùlùmí tá ń pè ní oṣù muharram a sì máa gba ààwẹ̀ ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù Islam Hadith yìí ta ló gbé jáde o Abu Dawud náà ẹ wá jẹ́ kí n ka isnadu hadithu yẹn náà fún wa gẹ́gẹ́ bí àfọ́ wa Abdulmuhsin Al-Abbad alayhi rahmatullah àfọ́ wa aládìgbà gbani muhaddith al-muhaddith abdul muhsin al-abbad afáwọn abdul muhsin al-abbad tí wá ka àlàyé wọn lórí ìsinádù hadithu yìí lẹ́yìn tí bá wá parí àlàyé tí wọ́n tán màá tún wá lọ sí ọ̀dọ̀ àfáà tóun tó jù wọ́n lọ nì nípa ìmọ̀ hadith شيخنا الألباني رحمه الله تعالى أه؟ شيخنا الألباني àlàyé tí wọn náà lórí ìsinádù hadithi màákà a kálíbà mọ̀ yí pé hadithu yìí o hadithu tó lálàáfíà ni hadithu yìí wọ́n ní tábàlọ́wọ́ sẹ́fù súnà ní àbí dáwùd sharhu sunani abi dawud sharhu yìí ti di sheikh abdul muhsin al-abbas tábàlọ́wọ́ ní tíra náà tábàlọ́wọ́ page two hundred and eighty six amin tábàlọ́wọ́ page two hundred and eighty six abawọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ kí lọ́rọ̀ náà wọ́n ní qala al-musannifu rahimahu allah ta'ala àfàwà abu dawud tí wọ́n kọ tírà súnà nàbí dáwùd kọ́nà ọba kọ́ bá wà kẹ́ wọn ni wọ́n sọ yìí pé báàbùn fi sọ́ọ̀mì láṣìírí báàbù tí ó máa ṣàlàyé fún wa nípa ìgbà àwẹ̀ mẹ́sàn-án nínú mẹ́wàá àkọ́kọ́ zulhijja حدثنا مسدد حديث يما وان تو باو حدثنا مسدد tẹ́ bá fẹ́ wá ìdí hadithu bóyá lálàáfíà bóyá lálàáfíà àwọn tí mo ń ka ilé ma wádìí wọn ǹjẹ́ ẹni tá a lè gbọ̀rọ̀ lọ́dọ̀ wọn ni wọ́n àbẹ́ni tá a lè gbọ̀rọ̀ lọ́dọ̀ wọn. sẹ́rí musaddaru tí mo kà yìí nínú àwọn rìjálù Bukhari ni nínú àwọn èèyàn tó yẹ kí Bukhari máa ń gba ọ̀rọ̀ lọ́dọ̀ wọn tí Bukhari máa ń gba hadithu lọ́dọ̀ wọn inú inú wọn náà wà. sẹ́gbẹ́ tó bá ti ní rìjá tó bá ti ní ẹnìkan nínú àwọn rìjálù Bukhari lọ́wà sẹ́gbẹ́ ẹ̀mí ti balẹ̀ pẹ́ni tó lálàáfíà ni.

àwọn àgbà àfáà oní hadith náà ti kalẹ̀ ìwọ́kàn lọ máa wo ni ìgbà tí sọ pé a ti wádìí ìsìnàdù yẹn ìwọ wádìí ìsẹ́ wa ní nàìjíríà ọjọ́ ní nàìjíríà lọ wádìí rẹ̀ mọ́sọ̀wádìí ò torí ilẹ̀ ti mọ́ ojú ti là wàláì Ah, ah ọlọ́run ò já ọlọ́run tó bá wọn ọlọ́run ní kojú wa wọ lọ́mọ sọ̀rọ̀ authoritatively tó ìta kó ìta kó tó ọmọ ní tani lọ́wọ́ ẹjọ́ àwọn ọmọ tí wọn àjákà mọ̀ tó jókòó sí ọ àwọn náà lè gbà yún ni àwọn gbà ìdí because ẹlẹ́kùn ẹmà kí wọ́n fẹ́ wọ́n sọ sẹ́mà akọ̀kọ́ bá sẹ́sí change náà sẹ́bà ní akọ̀kọ́ sẹ́sí owó ẹ̀yọ fún náà pé kí wọ́n fẹ́ sọ kí ni gánà fẹ́ sọ so àárín àwọn aláìmọ̀ kan ló ti máa fẹ̀fò tó ti máa tó ti máa ràn mù tó ti máa ṣe owó wàláì kìí sọ àwọn rẹ̀ àwọn tó bá dákan mà sẹ́bà ní ti so ìyẹn máa ń mọ àwọn ara rẹ̀ ni ọkùnrin yìí kò mọ àwọn ara rẹ̀ rárá. Naam haddathana abu awana anil hurri kódà ìsinadu tí wọ́n ń kà yìí ìsinadu tí wọ́n ń kà yìí tẹ́bá ní káfà wá kà ní sèé o lè dá wàhálà lẹ́hùn mo fọ́nà bàbúra because inú tó ṣòro ká jù láyé ní orúkọ orúkọ àwọn rìjálù isnad a máa ṣòro kà ọ̀dọ̀ sáà máa ń sìn ah ẹ́ eh? ká tó máa sọ ìhá ká tó máa sọ ìhá sórí síra nìsí so tó bá sì dàbí rọ wàláì ẹlẹ́jẹ́ sẹ̀dáàmù fàfà wàláì ẹlẹ́jẹ́ sẹ̀dáàmù fàfà tí n bá ti sẹ̀dáàmù fàfà àfà ò lè gba five hundred wàláì mo fọlọ́ bàbúrà tí n bá ti ìmọ̀ bí sàwádà tí n bá ti sẹ̀dáàmù fàfà àfà ò lè gba five hundred tó bá dàbí rọ tó bá ibi tí ọba di sílẹ̀ yẹn tí wọ́n ń yà káàdì ẹ ẹni kẹjáde kìsìsàmù fún wa ẹ pé ọba sì lè gbà ẹ jẹ́ kí n ṣe fún ọ lórí fóònù wàláì tẹ̀gbẹ́ ńgbà tí imam bukhari nígbà tí imam bukhari tí wọ́n tó jìnà ń kẹ́tọ́ jìnà tẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ fún imam bukhari ní iraq tó tó dá àdíjọ àdíjọ ọgọ́rùn àdíjọ ọ̀ndẹ̀rì tó dàrú mọ́ra wọn bíkọ́ tí ẹ tó lè gbà pàápàá ni ó á ṣẹ̀dáàmù fún ọ àbí àwọn ò lè mọ ìwé dẹ̀ káyìí máa gbà bẹ́ẹ̀ ni á ṣẹ̀dáàmù fún ọ kódà bẹ́ẹ̀ yẹn bá lọ léèwé kẹ́tó gbé ọtí kíláàsì kan kẹ́tó gbà pé oúnjẹ kí wọ́n ṣẹ̀dáàmù fún abẹ́wọn àbájábàtà jẹ́mi náà ṣẹ̀dáàmù fún ọ bí ọba lè ṣe gbangba jẹ́ ń ṣe torí fóònù mo fi ọlọ́wà búra tí n bá tí n bá ṣe exam fafa wàláì mo fọlọ́wà búra fóònù ìgbà five hundred wàláì lẹ́gbẹ́ tó ń pè é kì í ṣe pé kìíní tó bá dàbí rọ tó bá dàbí pé rọ ni ẹnìkan já sí. naam wàláì bàbá ní kí ni wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà ìṣíbáyì ní tí wọ́n ń dùn yẹn nìyẹn wàláì tẹ́lí àwọn àríṣà kàlá nìyẹn ó pàtàkì gan o wípé wípé يأتي على الناس زمان يخون فيها الأمين يخون فيه الأمين ويؤتمن فيه الخائن ويتكلم الرويبض pé àsìkò kan bọ̀ tó ń pé àwọn èèyàn jákujàku ni ó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba ẹ́ àwọn sọ́bà wá bèèrè pé àwọn wo ni àrùwé bíbọ̀ arábìnrin arọ́jùlù táàfì ọkùnrin kan bí ìjàmbá tábàyì ọkùnrin kan bìnà kù tí ọ̀dá kankan mọ̀ nínú ẹ̀sìn báyìí ẹ̀tàkàlà fi àmì tí ó máa sọ̀rọ̀ tí ó máa àwọn mọ́sálà ńláńlá ní ọmọ wa dá sí arábìnrin irú àsìkò ńlá wà yìí ìtọ́fà ti fi ń sọ àwọn èèyàn nínú irú orí rẹ̀ gẹ́gẹ́ ní àdìsí ń dá lórí kí nǹkan mọ́ mọ́ kọ́kà máa kọ́kà máa dáṣẹ́ sí ọlọ́run wa bó ṣe wù ẹ lọ́kùn gbàtẹ́ fẹ́ máa sọ̀rọ̀ nsìn ṣé mò ń sọ̀rọ̀ ara mi ẹ́ sẹ́ńpẹ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n tó dá sálámà rí ẹ̀sìn tí gbogbo ayé gbà fún káwọn èèyàn sì táwọn èèyàn sì ní sí kọ̀ sí máa wọn àwọn eléyìí ayé mọ̀ pé wọ́n ní mà <laughs> ẹ̀tí ọ̀dà sá gbogbo ayé gbà fún wọn wípé wọ́n ní mà àwọn olùmọ̀gán gbà pé wọ́n ní mà. torí pé wàláyùn kọ̀bí bẹ́ẹ̀ bá fẹ́ sọ fún yàn téèyàn bá fẹ́ sọ pé èèyàn mọ téèyàn bá fẹ́ sọ pé èèyàn mọ nǹkan ẹni tó bá ní mọ̀ nǹpa nǹkan yẹn ni ó sọ fún èèyàn mọ nǹkan yẹn kí ẹni á lágbájá gbọ́ french gan tẹpá mọ̀ bẹ̀rẹ̀ tí wọn náà gbọ́ ọ̀dà ibi ẹ̀gbọ́ french àwọn ọmọ orí gbọ́ a ah. báwo ló ṣe ọmọ gbọ́ french kò ní a ah, ìṣe máa ń sọ french náà ni ah, bóò ni wọ́n ṣe mọ̀ sí french máa rí ọmọ àbíyá kan tí ò gbálẹ̀ jẹ́ kọ̀ọ̀kan kárí wàláì ọmọ mi ó gbèbó àwọn abẹ́rẹ́ ìyá sẹ́yìn gbé bo ni ẹ̀yin ò gbé bo èmi ò èmi ò gbé bo àbúlé tí a mọ̀ gbogbo èbò a máa sọ pé ìyè bo. ó túmọ̀ sí pé kátó lè gbà yí ẹni tí ó sọ fún wa pé èèyàn mọ̀ nǹkan ẹni yẹn náà gbọ́dọ̀ mọ̀ nǹkan yẹn torí ẹni yẹn tó o bá mọ̀ ní o fi mọ̀ pé ah, pẹ̀lú nǹkan tí mo mọ̀ yìí o èmi mo lè sọ fún yín pé lágbájá yìí ti ń sọ yìí ó correct àbí ẹ̀kọ́ ni so kò sẹ́ni tí ó sọ fún wa kó lùmọ̀ lèèyàn àyàfi ta ni o àwọn olùmọ̀ ẹ́ eh? illa man shahida bil haqqi wa hum ya'lamun wala yunabbi'uka mithlu khabir aya méjì ni aya yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo kàn lu aya méjì papọ̀ ni o ṣé báyìí nìsí aya yẹn jẹ́ kó yẹ pé kò sẹ́ni tí ó fún wa nírò nípa nǹkan kan àyàfẹ́ tó bá nímọ̀ nípa tí ó fẹ́ fún wa nírò nípa rẹ̀ kò yẹ báyìí nìsí so ẹ mọ̀ mọ̀ sọ pé àwọn èèyàn àní ah, jàbàtà ah kìnnìkan rẹ̀ ah, ọmọ kéwúdé mọ̀ọ́gà ìwọ

bí ṣe máa ń tẹ̀lé nìyẹn. so àwọn yìí tí gbogbo ayé gbogbo ayé gbogbo àwọn tó jólùmọ̀ tí wọ́n ti rẹ̀ pé ah, ẹni yìí mọ̀ àwọn ni àwa ń ka ọ̀rọ̀ wọn yìí kì í ṣe pé àwa kan ń sọ ohun tó wù wá tó bá ní ìṣòkọ́nà kó sànú tó jẹ́ yẹ́kà rí ọmọ kan tí ó dá kan mọ̀ tó ń pé kódà bẹ́ẹ̀ kó kọrin lárúbá gan kò lè kà á ní wọ́n á ní à ah, ẹnì kan ẹ̀gàn gan gàwá má jàbá ká kéwú <laughs> wọn lẹ́nìkan sọ bẹ́ẹ̀ ládùúgbò yìí pé eh, ka kan ẹyọ tẹ̀gẹ̀ tó àbámọ́ ni ẹyin wọ̀ dákan mà nípa àbí ẹ eh? ah, wàlá ojú kẹsà dúdú dé ojú dúdú tọ ọlọ́run sànù wa dé. ibi tá à ń bá lọ ni pé kódà àti ka gan fẹ́ ti pé ní aláàkọ́dọ̀ tí ń pè rọmọdọ́ọ̀nì tí ń pè ní rọmdán eh, rọmdán àwọn àwọn láwùjù ta àwọn gbólóhùn tó gbajúmọ̀ gan táwọn ọmọ tá a bí gan ọgbọ́dọ̀ ṣe fi ṣe kí ẹ má ti àwọn kò tó ọgbọ́dọ̀ pé kí ẹ má kí ẹ má kókó bò wọn lélẹ́yìn pé jakujaku ká máa so kọ àwọn kinní. nígbà ń bá lọ ni pé hadathana abu awana anil hurri. Ibn Sayyah and Hunayda Ibn Khalid and imra'atihi and ba'd azwaj an-nabi sallallahu alaihi wasallam bí isnad wa ṣe wà ní mọ̀káyẹ̀ gbogbo àwọn tí wọ́n gba ẹ̀gbà wa hadithu náà òun ni mọ̀káyẹ̀ and ba'd azwaj an-nabi sallallahu alaihi wasallam qalat wọ́n ní ẹnìkan náà àwọn ìyàwó ànábì ó sọ pé tàlẹ́ni náà ìyàwó Hafsa ni wọ́n rí fáàzì. ó ní káàní Rasulullah sallallahu alaihi wasallam anábì jẹ́ni tó jẹ́ sí pé yasumu tisa zilhijja a máa gba àwẹ̀ mẹ́sàn-án àkọ́kọ́ nínú oṣù zilhijja wa yawma Ashura anábì a sì máa gba àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù zilhijja wa thalathata ayyamin min kulli shahrin ànábì a sì máa gba àwẹ̀ mẹ́ta ní gbogbo oṣù islam ẹ́ wọ́n ní bákan náà ànábì a sì máa gba isnain àti àti alkhamis ní gbogbo oṣù àbáwá ní awrada abu dawud siyam al-ashri abu dawud gba ẹgbàá wa nípa ká máa gba àwẹ̀ nínú ká máa gba àwẹ̀ mẹ́wàá oṣù bilhijja ayi ashra bilhijja wọn ni tágbà lérò náà ní kíni o mẹ́wàá bilhijja walakin al-maqsuda at-tis'a wọ́n ní àmọ́ tí wọ́n gbà lérò pẹ̀lú mẹ́wàá òun náà ni mẹ́sàn-án ẹ̀ tẹ́kọ́jọ́ kẹwàá yẹn lọ́jọ́ ọdún. waqad ishtahara waqad ishtaharat fi hadha wọ́n ní wọ́n máa ń pè ní mẹ́wàá mẹ́wàá mẹ́wàá yìí ó gbajúmọ̀ pẹ̀lú ká máa pè ní mẹ́wàá àmọ́ tá gbà lérò ní mẹ́sàn-án tẹ̀gìlíbán nítorí pé mẹ́wàá yẹn lọ gbajúmọ̀ òun ló borí nítorí ọlá tí ń bẹ fún ọjọ́ mẹ́wàá náà fífọ́n sọ pé mẹ́wàá mẹ́sàn-án lágbà wọ́n ní ìdí tí wọ́n fi sọ pé mẹ́wàá ni pé nítorí tẹ̀gìlíb nítorí pé mẹ́wàá yẹn òun ni ó ṣe kí ni òun lọ́mọ ń wájú púpọ̀ jù pé gbogbo ọjọ́ mẹ́wàá lọ́lọ́láfíà lọ́lọ́lá àmọ́ ọjọ́ mẹ́sàn-án péré ń bẹ láti gbàwẹ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá à ní fi gbàwẹ̀ á fi jẹun ni ṣé báyìí nísìnyí wọ́n ní wà ilá wọ́n ní tí ìbá ṣe bẹ́ẹ̀ ni fa inna al-yawma al-ashira ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá yìí yawma al-eid ọjọ́ ọdún ni wala yajuzu siyamuhu bi hali min al-ahwal kò dẹ̀ lẹ́tọ̀ kí ẹ gba àwẹ̀ ọjọ́ ọdún no matter condition bi hali min al no matter condition kò sírú ipò tí ẹ lè wà èyí ó lè gba àwẹ̀ ọjọ́ ọdún. li'annahu yahrumu sawmu al-eidain wà ìyámu tashrik nítorí pé ọjọ́ èèwọ̀ fún wa ká gba àwẹ̀ àwọn ọjọ́ ọdún méjèèjì ọjọ́ ọdún àwẹ̀ àtọjọ́ ọdún léyà àgbọ̀dọ̀ gbà wẹ́mẹ̀ bákan náà ìyámu tashrik àwọn ọjọ́ tí wọ́n máa ń tẹ̀lé ọdún léyà yẹn ọjọ́ kejì ọdún àtijọ́ kẹta ọdún yẹn ṣé báyìí nìsín àlè gbà wẹ́mẹ̀ ọjọ́ jíjẹ múmu ni eléyìí báyìí síwájú kí n tó wá àdìsí mo ti kà yìí àdìsí lálàáfíà síwájú kí n tó wá ka àwọn ọ̀rọ̀ kan tí màá tún padà kà níbi tí mo wà ní page mo wà yìí ẹ jẹ́ kí wá lọ síbi ẹ jẹ́ kí n sáré lọ síbi tí àfa yìí ti sọ̀rọ̀ nípa ìsinadu hadith ẹ jẹ́ mo ní mo fẹ́ sàlàyé kí ni àfa yìí sọ nípa ìsinadu hadith abẹ́ka ìyá mi ṣé ẹ jẹ́ sáré lọ síbẹ̀. naam gbàtà bá ń sọ̀rọ̀ nípa ìsinadu hadith àwọn tí wọ́n gba hadithu yìí wá wọ́n ní haddathana musaddad wọ́n ní qawluhu haddathana musaddad wọ́n ní gbọ́nà Abu Dawud tó sọ pé musaddadu gba pé musaddadu sọ fún wa wọ́n ní ẹnitẹ́ ń pè ní musaddadu yìí wọ́n ní huwa musaddadu ibn musarhad òun ń pè ní musaddadu ibn musarhad al tó jẹ́ aráàlú Basra eléyìí láyé tó fà á tó fi máa ń dákọ̀ rẹ̀ pé mùsádàdù a máa pọ̀ ẹ dákun zakariya síyàn kan níjọ́ bẹ́ẹ̀ tọ́wọ́ lọ pé àdásáná zakariya zakariya sọ fún wa abẹ́ mọ́rú zakariya wo ló ń sọ ẹtí ọ̀nà sáà máa ń ti torí pé zakariya pọ̀ ara àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ zakariya àti àwọn èèyàn búnú wọn sọ̀rọ̀ àbáwọn ní hadith ọ̀fẹ́ wádìí tani zakariya yẹn nítorí ẹ̀ náà sọ fún wa pé musaddad tọ́lọ́gbà wáyé òun náà ni musaddad ibn musarhad tó o bá fẹ́ wádìí rẹ̀ ẹni tó wádìí ní kíní o musaddad ibn musarhad albasri musaddad wa musarhad tó jẹ́ wá láti ìlú basra wọ́n ní ẹni wàhúwà fíkọ̀tún wàhúwà fíkọ̀tún wọ́n lẹ́ni tí ẹ̀mí balẹ̀ lé lórí èèyàn rẹ ni táwọn bá rẹ̀ àrí ìjọba sọ pé síkọ̀ lèèyàn ìtumọ̀ rẹ̀ ni pé olódodo tá a máa ń gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ni ẹni alákọ̀ọ́kọ́ tó wà ní òṣìṣẹ́ ìsàdù hadith ni àbáwá ni wàhúwà fíkọ̀tún ìtọ́ba tá a fi mú ilé wa ni pé sẹ́ńpẹ́ ọkùnrin yìí ọkùnrin jàbátá ìdí ní kò sáàdì kankan tó lálàáfíà níbẹ̀ àbí àyè tó lálàáfíà làwa mú wá fún ọ yín o bó ọ̀nà bóyì rẹ ọ̀nà bóyì ṣe gbà lálàáfíà là ń ka yìí kó lè bá wọn kọ́ ọ̀rọ̀ jákujàku lọ sọ yẹn. akọrọjà lahul bukhari yu wa abu dawud wa tirmidhi wọn ní ẹni yìí tó lálàáfíà dé kódà imaamu bukhari a gba hadith lọ́dọ̀ rẹ̀ imaamu sani máa gba hadith lọ́dọ̀ rẹ̀ o imaamu amirul mu'minina fil hadith ẹ́ olórí gbogbo olórí gbogbo àgbáyé nípa ìmọ̀ hadithu wọ́n ní a máa gba hadithu wa lọ́dọ̀ rẹ̀ ta lórí gbogbo àgbáyé nípa ìmọ̀ hadithu alimami bukhari kò sẹ́ni tọ́tẹ̀ namba wán ni gbogbo àwọn yòókù àwọn àwọn yòókù tó ni wa abu dawud abu dawud náà gba hadithu wa lọ́dọ̀ rẹ̀ àbí ẹ̀kọ́ ni kálí bá wọn bí sẹ́ni wa tirimizi àfa wa tirimizi àwọn náà gba ẹ̀gbà wà nàṣáì àfáwà na náà máa gba hadithu rẹ̀ wá ẹ ṣe ọ̀nà sáà ó wá ní abu awana lẹ́yìn tá a ti parí musaddad ibn musarhad albasri tá a ti parí lori, lórí ẹ̀ kálọ́kà o abu awana àbí afẹ́gbẹ́ òun náà yẹ̀ o sẹ́mi pé ọ̀rọ̀ tẹ́mi ń kà yín nìsín sẹ́mi pé sẹ́mi pé nìkí mọ̀ ń dá sọ ẹni sọ mo ti sọ ọ́nù tíra tó ti sọ kéde pé kí wàá jalè tíra kí a máa lọ pé tó àbú mùsẹ́tẹ̀ lọ́wọ́ àánú àdìsí yẹn ẹni kò wá ní sọ́bi tó ti kàmú wa wàláì àfàjàbà tá a máa ń jalè bá ó lè tí mo ní máa ń jà ó lè máa yẹ̀yìn wọ́n máa pẹ́ kíníkà ní sáré kọ̀ ó lè jíjà nínú ọmọ kéwu ó yàtọ̀ fún kéèyàn máa fẹ́wọ́ ó tí èèyàn máa ń jà ní pé kéèyàn lọ gbé ọ̀rọ̀ lọ́rọ̀ kẹ́ lọ gbé ọ̀rọ̀ lọ́rọ̀ kẹ́ wá pa ẹni tó sọ̀rọ̀ yẹn rẹ́ kéèyàn máa sọ̀rọ̀ yín ìmọ̀ onímọ̀ ẹ̀ ti jalè mọ́ onímọ̀ nù àwọn ẹ̀ máa fẹ́ àwọn ẹ̀ máa bí tùgán tẹ́bá rí bí sẹ́yìn ẹ̀dí ìsẹ́lù yẹn ha òun kọ̀kọ̀ mọ́ ẹ̀ òun náà lọ da ọlọ́ka síra ni ọwọ́ apá ọkọ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn rẹ ìwà sọ́jà pé òun lọ sọ kí ni. wàláì èyí òun ìtì máa ń ṣe ti pẹ́ tẹ́mi ti máa tẹ́mi ti máa rí pé àbá ẹ mọ ọ̀rọ̀ yìí ẹ lọ ẹ lọ di kànú àti mọbi tíra tẹ ti kà ìgbà táwa wà ń ẹ̀ẹ́dá pẹ̀ntọ́ sọ̀rọ̀ fún wa ẹ̀ máa ka dídì lé ọjọ́ ìjòkó ọjọ́ sátọ̀dé èyí máa fi yanjú hadithi hadithi wo ni wọ́n mẹ̀tọ́ yanjú tani ẹ̀tọ́ hadithi yẹn bàkíyà wà ń bẹ̀ ká sọ fún ọ pé ìwọ́n ma bàkíyà ọmọ tí ẹ bá sọ àwọn àfáà sọ́jú tàlàyé sínú tíra ká ó kọ ẹ̀ntọ́ sọ ẹ̀ntọ́ lọ́rọ̀ ká torí pé min barakatil ilm nínú pé ìmọ̀ yẹn lálùbáríkà máa fọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ ẹ̀já mẹ́ńtọ́ sọ̀rọ̀ má jí ọ̀rọ̀ lọ́rọ̀ bí gbàgbọ́ lọ sọ má jí mo nímọ̀ kọ́ ọmọ wa tẹ́ ń gbàgbọ́ lọ nímọ̀ ìwọ ló ṣe rìsáàtì débẹ̀ ìwọ tó ògbó tó ọta mọbi tó ọmọ ọmọ yóò mọ wá sọ̀rọ̀ yóò wá pa okùn ẹ̀ńtọ́ sọ̀rọ̀ yẹn rẹ ẹ wá rò pé òun ni ó ṣe rìsáàtì yẹn fúnra ara rẹ̀ eléyìí báyìí sáré kọ̀ náà ń pè olè jíjà nìyẹn e, kò pamọ́ nínú lọ́dọ̀ àwọn tí wọ́n bá ní ojú ọ̀nà kéwu à ń pè ní sáré kọ̀ olè jíjà ìjálenú gbàtà àwọn ọmọ kan sì ń sẹ́ pé èmi ọmọ ṣe bígbà pé mo mo bígbà pé èèmọ̀ <laughs> gbéra mi sípò tí n tó ẹ̀rọ pé ṣẹgbẹ́ ìlọrin tó sọ̀rọ̀ ni mo ní sọ̀rọ̀ kéé pé tí màá ṣe bíi tí màá pẹ́ tí màá ṣe tí màá pọ̀ pẹ́ńtọ́ sọ̀rọ̀ ní tí màá sọ pé tí màá sọ̀rọ̀ gbígbà pé àbọ̀tọ́rìtì kan ni mí. naam wọ́n ní àjàtà náà àbú àwa náà àbú àwa náà náà ní láti mọ̀ òun náà ni huwa abu awana wabọ́ ibn abdullahi al-yaskari ẹni tá ń pè ní abu awana tó bá fẹ́ wádìí rẹ̀ òun náà ni wabọ́hù ibn abdullah wabọ́hù tí sí ọmọ abdullah al-yaskari òun náà ń pè ní abu awana tẹ̀gbẹ́ kúlíyà rẹ̀ ní abu awana ó kọ̀ rẹ̀ gẹ́gẹ́ wá ní ibn abdullah al-yaskari wàhúwà síkọ̀tún wọ́n lẹ́ni yìí náà ẹni tó ṣe gbẹ̀mí lé ni olódodo yẹn ni akọrọjà láhùn asábùl kútùbí àsìtà wọ́n ní gbogbo àwọn tí máa ń gba àwọn onítìrà mẹ́fẹ̀ẹ̀fà tó bá ti ní tó bá ti ní kí ni o alùkútùbù síta tìrà mẹ́fẹ̀ẹ̀fà nì tó ti sọ bẹ́ẹ̀ àwọn tírà tí wọ́n fẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sí tí lẹ́yìn wọn gbogbo tírà yòókù tẹ̀lé wọn ni nínú tírà hadith là ń pè bẹ́ẹ̀ o al Muslim Abu Dawud Tirmidhi Ibnu Maja àti Nasai àwọn mẹ́fẹ̀ẹ̀fà nu àwọn mẹ́fẹ̀ẹ̀fà nìyẹn tọ́ba ti ní ashabul kutubi sita àwọn àfa onítìrà mẹ́fẹ̀ẹ̀fà àwọn tí wọ́n kà yìí ni wọ́n ní gbogbo wọn náà wọ́n á máa gba hadith rẹ̀ wá gbogbo àwọn eléyìí ni jàbàtà ọmọ kàtẹ́rì kò ní ọmọ hadith gan ẹ̀rọ kò sí nǹkan àwọn ẹ̀ńkà yìí ẹ mọ̀ máa jáwọ̀ èèyàn ká máa tàn yín ká máa máa wọ́n ntí òfin ntí òfin lè tà wá nu because ojú tàwa òdúdú débẹ̀ yẹn gbogbo bí ẹgbẹ́ yẹn ń kà yìí ò ti sọ yẹn di muhadi ẹ̀jẹ̀ ọ̀dàsán kódà kò ti sọ yẹn di student of knowledge nínú ọmọ hadi alhamdulillah mo ti sọ di lecture kan lórí who is muhadi tàbí ẹ̀hẹ́ tí wọ́n tó bá fẹ́ ní kọ́pì ẹ lọ ní kọ́pì lecture yẹn a ti ṣàlàyé dáadáa who is muhadi ta lẹni náà ta lè pè ní muhadi gbogbo àwọn kékeré bá mọ̀ wípé jàbàtà kò tó student of kò tó ẹni tó jẹ́ tó lè máa jòkó kẹ́kọ̀ọ́ hadith wàláì tẹ́rí àwọn kéṣe àwọn yẹn lè rò pé bóyá àbẹ́yẹn ń ṣe kíní láti wàláì mo fọ́nà bàbúrà àwọn tí mo sọ reality ni o wàláì kéṣe pé bóyá mò ń bùkún kéṣe pé bóyá mò ń ẹtí ọ̀dà sáà mo fọ́nà bàbúrà. ó ní àwọn level kan tó yẹ pé yẹn lè attain tí yẹn lè dé kéèyàn tó di student of knowledge pé yẹn fẹ́ kọ́ hadith kó tó di pé ó lè jòkó sọpọ fẹ́kọ́ inú hadith ó láwọn ibi tó gbọdọ̀ bá ìmọ̀dé jàbátá ò tí wàláì kò tí ì débẹ̀ kò tí ì tẹni tí ó jòkó níwájú àwọn afáàkó fẹ́kọ́ hadith ẹ ẹ rí mi gbẹ́sẹ́ kò tí tẹni tí ó jòkó pé ọbẹ̀ ẹ ẹ jẹ́ kí n sọ kíkà fún yín kẹ́lẹ́ bá mi kọ́ ọ̀rọ̀ pé mo fẹ́ a ti gbọdọ̀ nǹkan ilé wọ́n láwọn fẹ́ kọ́ ẹ̀kọ́ hadith lọ́dọ̀ imam malik imam shafi ó ti jọ ọmọdún mẹ́wàá lọ́ngbà yẹn ọmọdún mẹ́wàá ni wọ́n wọ́n fẹ́ lọ kọ́ ìmọ̀ hadith lọ́dọ̀ imam malik ìgbà tó wá lọ́wọ́ imam malik wọ́n ní imam malik mo wá ni mo wá kọ́ ẹ̀kọ́ hadith nù imam malik ni ewọ́ wọ́n wá kẹ́kọ̀ọ́ hadith àwọn níbẹ̀ ni imam malik ọ̀wá yà sí wọn pé ọmọ eléyìí ọmọ máa ti sọ ọmọ ọmọ eléyìí ọkọ̀ ìmọ̀ hadith imam malik ọ̀wá yà sí ẹ̀ pé kí ni imam shafi sọ Imam sáfì wa sọ fún màmá rí pé wọ́n wá sọ fún màmá rí pé ìmáàmù ilẹ̀ ìmáàmù mọ̀mọ́ tí hámù wá tọ̀ mọ̀mọ́ tí hámù wá tọ̀ ọmọ ọdún mẹ́wàá ọha kíni ah, oh, ọha mọ̀ wá tọ̀ tẹmani mo wà pọ̀ Imam Malik ní àsìkò Imam Malik kò sí tíra tó tẹ̀ ọ̀dà ẹ̀gẹ́ bíi sọ ìbùkọ́ rí lásìkò yìí tíra tó da tó lálàáfíà jù nígbà tí Imam Malik bí ń yẹ láyé nígbà tí òtí sọ ìbùkọ́ rí lórí ilẹ̀ òun náà ni mo wá tọ̀ ìgbàtí ìmáàmù eh, ìgbàtí ìmáàmù sábì wá sọ fún ìmáàmù ahmed ìmáàmù ìmáàmù malik pé mọ̀mọ́ tí àmù wá tọ̀ ìmáàmù malik wá yí ìgbà kí lọ́wọ́ hárí olóòrò àmù wá tọ̀ á ọ̀ka di tìbá ìpè tọ̀ o ti tó student of ẹ eh, o ti tó ẹni tó lè jẹ́ student of student of hadith ẹni tó lè nígbà tó ṣe kíni tọ́ àmù wá tọ̀ ìgbà ẹni mọ̀mọ́ malik tó rẹ̀ pé ara ọ̀rẹ́ rì láti kọ́ ìmọ̀ hadith tó tọ̀ ẹ̀dá jàbàtà sáháyùn <laughs> àníkọ́ tí hadith kọ̀ ha àrùbáyé àníkọ̀ hadith márùn-ún ẹtò ẹnba mi lọ àní wà á méjì ṣe èyàn ẹjọ yẹ student of hadith ni tá a bá ń sọ̀rọ̀ wàláì tá a ayé ò gba yẹn láti máa yanjú àwọn nǹkan kọ̀ọ̀kan àkàmọ́ ẹjọ́ nìkan àkàmọ́ lọ bí àwọn nǹkan bíkọ́ nǹkan pọ̀nlẹ̀ àbá àmọ́ káyàn la kìí ṣe bẹ́ẹ̀ ni yóò kàṣe máa yọ̀ wọ́n kà yàgbẹ́ sí mà. àwọn ọmọ aláìmọ̀ kan táwọn ọ̀dà kan mọ̀ tí wọ́n kàn ń tẹ̀lé káàkiri táwọn kan ń ṣe wúlí gáàsì káàkiri tẹ́kàn bá wuligalism tẹ́kàn bá tọ́ greek káàkiri tiwọn ẹjọ́ àwọn kan máa rẹ gẹ́gẹ́ máa rí lórí kíni ẹ máa rẹ tú kàkàkàkà lórí tẹ́ ẹ̀ ṣe kíni ẹ ní jẹ́ kéèyàn wí ẹ ní fẹ́ gbọ́ tẹ̀lé òwe ma ẹ máa pè yẹn kẹfẹ́ rí lórí àìmọ̀ kan àfáàyàn olódo ẹ̀yọ́ ọmọ lẹ́nu kàmá yakunu lùmọ̀rọ́bù yakunu lùmọ̀rọ́bà bẹ́ẹ̀ni jíire ní bá ti rí kẹ́ni jíire ó ṣe rí alábàáyé ọmọ ẹ̀yọ́ ni wọ́n mọ̀ tó kọ́ lọ́ọ́ bá kó sànú ọ̀rọ̀ má kọjá atẹ́nìkan kan máa ń sọ̀rọ̀ kan lábẹ́lé kan jọ́kà máa jọ́kà máa máa máa máa máa ẹnu. so ó ní pé wọ́n ní àwọn àwọn àpá onítìrà hadith mẹ́fẹ̀ẹ́fà ni wọ́n gba hadith rẹ̀ wá kẹ́lẹ́ bá mẹ́ta ń pè ní àbúrò ẹni tó kàn nínú ìsinadu ẹni ẹlẹ́kẹta tó kàn nínú ìsinadu yẹn òun náà ni alḥurru ibnu ibnu sayyah alḥurru ibnu sayyah òun ẹlẹ́kẹta tanin kiri alḥurru ibnu sayyah wọn lé òun náà fi kọtun wọn lẹni tó ti gbẹmí tẹ tá a lè gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ni. à ń pèlè pọ̀ tí ẹ ti pé kò sáàdì ìsìkẹ́tọ́ lálàáfíà tẹ̀pẹ́ tẹ̀pẹ́ ìlànà yanjú ìsìn ẹnì kan máa ń sọ ọ̀tàn jọ́kàn máa ń jọ́kàn máa jòkó kan tí òun tí máa jọ́kàn sọ̀rọ̀ a máa ń káyàn la púpọ̀ lábí ní ẹ pé ọkùnrin yìí jáde sí wa ẹ wàláì àti mo fọ́rọ̀ bàbúrà wàláì láàrin thirty minutes àti ìjàmbá tó kù wà ìdí òjò lè jáde nìyẹn àwọn èèyàn mọ tẹ́lẹ̀ wọlé ti ṣe escaping strategy ni escaping strategy ọgbọ́n àti sálọ kójú ọba àti ní ẹ̀yẹ bọ́mídìí àti ẹnìkan ọ̀sẹ̀ òye báwọn òye báwọn council of lamar onísúnlẹ̀ làwọn council of lamar lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ onísúnlẹ̀ ni wọ́n òye báwọn ṣe ẹnìkan ọ̀sẹ̀ wọ́n máa ta àwọn èèyàn máa ń lé lé kiri à ń bọ̀ wá sára yìí náà tó tí ẹ̀ máa ń gbóhùn bídíà sí ni kọ́sà fún ìhàn bídíà káàtì máa tọ́pa àwọn ètò ẹ̀sọ́ bídíà ó bá yẹ gbóhùn bídíà náà ló tiẹ̀ wá pè wá ee ìbí lọ́dọ̀ ti ẹnu <laughs> a máa ṣe lọ́dọ̀ ọlọ́run oníná tó fi ní sí àbọ̀lá ìyẹn náà tọ́ da kí wá kèmí pẹ̀lú tiẹ̀ mọ̀ ń tẹ̀sìn fún ọ ni kí wá kèmí pẹ̀lú ẹ̀ ọ̀n bá láì tiẹ̀ lọ wọn bá tèmi lọ ni àyíjọ pàdé wájú ọlọ́run ni kí wá kèmí pẹ̀lú tiẹ̀ ṣé báyìí tó wọ́n bá yẹ bó ń bíjà náà ló kù wáyé ìyá máa bó ń bíjà ṣe nǹkan ṣẹ̀rí ń bẹ ákùnrin ní lẹ́jọ́ ọ̀tọ̀ ni ẹ gbọ́ ákùnrin lẹ́jọ́ ọ̀tọ̀ àwọn akẹ́rì wa bá ń bà tí wọ́n kó wa náà láti kó wa. kẹ́lẹ́ báyìí pé ń tà ní kò lè jáde nítorí àti yóò tú àti yóò tú náà àárín àwọn ló àwọn ọmọ rẹ̀ jíjẹ́ ti máa ṣe lókà champion náà nu àwọn ọmọ tó yẹ ẹrí kò tí ẹdún pè lẹnu mi nígbà tó pèpè púpè ní pèpè ìpè púpè yìí sábà mí mi lẹnu Ramadan kọdọrù palama ẹ ojo palama adagu adaga lawo kuruba palama adagu kò sínú kò sínú alukura yẹn láyé mo fẹ́ máa mo fẹ́ kára kuran ìtàwọn kàní ọ̀ka mo fẹ́ kàní ìtànẹ́bí ìtàwọn kàní ọ̀ka mo fẹ́ kọ̀ọ̀rọ̀ lágbá èmi ọmọdé tó gbòòrò yìí péyàn kàtà àmọ́ pé àbábi tó gbúdù sí ni èmi ò rí àfi ká búyàn ká ẹ ọmọ ẹ̀rí àwọn ẹgbẹ́ ọ ebi ọ̀tẹ̀ yín o ẹ wọlé ni o ọ kú kíkí bá ọ ọ kú kí ẹ mọ mọ̀wùlẹ̀ yàgbé ara nígbà tí èdè ìwọ̀n lọ́dá náà tọ́ wa múra kankan pé yóò kú kíkí bá. wàláì àwọn eléyìí amọ́dá ti dá nìyẹn ó ní kódà kò sẹ́ni tó lè bá fa yóò wọ náà ni wàláì ó ní kò sẹ́ni tó lè bá fa bígbà pé òun bígbà pé òun ló dáná jẹ́ ọ̀sán sí ó ní kò sẹ́ni tó lè bá àpapọ̀ ó dà kò sí yẹn rẹ̀ yọ ó ní mo fi dáná lójú ọ̀rọ̀ rẹ̀ ni o ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùbáńtà wàláì wàláì ọ̀rọ̀ àwọn kọ̀wárì jì mo fọ́ náà bàbúrà àfúnù náà lẹ́tí ọyọ kan àfúnù lẹ́tí ọyọ kan a kan sọ̀rọ̀ ọjà bàtà ẹ̀yẹ bí o kọ́ rẹ̀ náà tó a máa dùn yàn ama máa dùnyàn tó fi jẹ́ pé ìgbà míì tẹ́yìn bá ń tẹ́yìn bá ń tẹ́yìn bá ń discuss ọ̀rọ̀ náà tó wà káyìn la pé ó wà wọ́n tá ń discuss yìí àwọn eléyìí akẹ́kọ̀ọ́ lè ṣàǹfààní fún wa ni. tẹ́rí káwa lè bá máa rinlẹ̀ sínú òdodo ní tẹ́rẹ́ àwọn ọmọ yìí ọlọ́run lè sáré ọba wàláì. súnmùn bùkún ẹ̀mí yóò tọ́hùn láyà rìsì yòó súnmùn bùkún ẹ̀mí yòó. wọ́n àlẹ́ sọ̀rọ̀ wọ́n tún fọ́ lójú lẹ́wọ̀n ní padà abẹ́nusọ́nà ọba bẹ́ẹ̀ sànú wọ́n ti wọ́n ti wọ́n ti poison mind wọn wọ́n ti bà ti wọn jẹ́ mẹ́rin àbá wàláì wọ́n ti kó bá wọn jẹ́ ẹyin tẹ́ ẹ̀dá kan mọ̀ tó yẹ kẹ́ farabalẹ̀ ẹ kàn rí máa bá kankan ẹ sì ti tà á ṣubú ẹ sì kankan kan ẹ sì mọ lẹ́nìkan lẹ́lẹ́gbẹ́ ẹ̀yin náà ti rẹ́ nìkan kankan pé nítorí bá ti sọ nìkan lọ correct ẹ̀dàgbọ́n ẹgbẹ́ wo ni tó bá wọn. wọ́n tó tọ́ ẹ tó farabalẹ̀ ká ẹja gbọ́ tẹlumi náà kíkẹ́ ká ṣe fún náà fẹ́ sọ̀rọ̀ ó ti gbogbo ọ̀nà tábìlẹ̀ màá ló ti dé màá pé gbọ́rọ̀ o èyí gbọ́rọ̀ o a máa gbọ́rọ̀ bíjà tẹnìkan kankan ó ti wá alhurru ibn sayyah yìí tí kọlù wọn náà èèyàn tó ṣe gbára lé ni akhraja lahu abu dawud abu dawud a máa gba hadith wa látọ̀dọ̀ rẹ̀ wa tirmidhi àbá wa tirmidhi a máa gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ rẹ̀ wa nasa'i àbá wa nasa'i náà a máa gba ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ òun náà sí kọ̀ ni. ẹni ẹlẹ́ẹ̀kẹrin nínú isnadu hadith òun náà ni huneida ibn khalid huneida ibn khalid yìí àbá ni mazkuru fi sahaba wọ́n a máa dákọ rẹ̀ pé wọ́n a máa dákọ rẹ̀ sínú àwọn sọ̀hábà pé nínú àwọn sọ̀hábà ló wà wọ́n a máa dákọ rẹ̀ pé sínú àwọn sọ̀hábà. wàkìlà wọn láwọn kan sọ pé huwa mina tọ́bakọ̀tì sàníyàtì alẹ́tì yẹ tọ́bakọ̀tì kìbárì tàbíì wọ́n ní àwọn kan ní kò kò dé ipò sọ̀hábà wọ́n ní àmọ́ ìpele tọ́bakọ̀ ẹlẹ́ẹ̀kejì ló wà ìpele ẹlẹ́ẹ̀kejì ló wà nínú ìpele àwọn tàbí nínú ìpele àwọn àgbàlagbà tàbíìn ìpele ẹlẹ́ẹ̀kejì ló wà nínú ìpele àgbàlagbà àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà sọ àwọn kan ní kò dé ipò sọ̀hábà bẹ̀tẹ̀ àwọn míì àmọ́ kákọ́ rẹ̀ kún iná sọ̀hábà. wọ́n ní wà hadithuhu akhrajahu Abu Dawud àwọn hadithu rẹ̀ náà Abu Dawud àmọ́ ìgbà wa wọn Nasa'i Nasa'i náà àmọ́ ìgbà hadithu wa látọ̀dọ̀ rẹ̀. ànìmọ́ra tìtì ẹni iná gbà ọgbà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ìyàwó rẹ̀ afẹ́mọ̀ ìyàwó rẹ̀ náà because wọ́n ló bá àwọn látọ̀dọ̀ ìyàwó rẹ̀ irú ìyàwó irú ìyàwó ni ìyàwó rẹ̀ náà jẹ́ àwọn láti wádìí rẹ̀ tẹ̀wọ̀n pé lóbi jẹ́ pé ń tẹ̀rí ọ̀rọ̀ àdìtà nẹ́bì àwọn àfáàmọ́ wọ́n máa ń scrutinize gan o ọmọ ń pass through àwọn stages tọ́pọ̀ kan tó sábẹ́ jọ pé àdìsí kan lálàáfíà kéde pé tọ́ka sá sọ ọ̀dẹ́ni mi kàdó pé àwọn kan ní kàtà àwọn àdìsí lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n yóò pass through àwọn stages wọ́n gbé ẹnì kọ̀ọ̀kan yẹ̀wò lẹ́yọ̀ kọ̀ọ̀kan kọ́tẹ́lì sọ pé ah, àdìsí yìí o ọkàn balẹ̀ pánẹ́bí mi ń tò sọ ebe àná ti táìmù àbí. naam wọ́n ní nàṣà ìgbà àwọn ní ẹni yìí eh, ìyàwó rẹ̀ tá à ń wí qala alḥafizu alḥafizu ibn hajar al-asqalani rahimahullahu ta'ala wọ́n sọ pé lam akif alasmiha wọ́n ní àwọn ò mọ orúkọ obìnrin wàhíyà sọ̀hábíyà àmọ́ sọ̀hábíyà ni ìkànnù àwọn sọ̀hábà ànábì lóbìnrin akhraja laha abu dawud abu dawud gba hadith wa lọ́dọ̀ rẹ̀ wa nasa'i nasa'i na gba hadith wa lọ́dọ̀ rẹ̀. an ba'di azwaji nabi sallallahu alaihi wa sallam wọ́n gbà wá látọ̀dọ̀ apá kan yàwó anabi sallallahu alaihi wa sallam. wọ́n wà gbogbo hàn fi sọ̀hábà wọ́n ní ká má dákọ̀ sọ̀hábà nínú hadith wa nabi gẹ́gẹ́ bá yẹ pé wọ́n dákọ̀ rẹ̀ yìí ká má sọ̀hábà so nínú hadith tàbí ká ní àmókọ sọ̀hábà kan pàtó la yadurru kò kó bá hadith kò kó bá hadith nítorí pé gbogbo ìwádìí hadithi ó parí sórí àwọn tàbíyìn tá a bá ti lè wádìí wádìí wádìí tá a bá fi lè dọ́dọ̀ àwọn sọ̀hábà ìbádìí ti parí tó ń gbogbo àwọn sọ̀hábà kí ni wọ́n o ẹ̀rọ̀dùn àwọn tá a máa ń wádìí ta ni o àwọn tàbíyìn naam wọ́n ní wàlhadithu wọ́n ní hadithu yìí wọ́n gbà wá látọ̀dọ̀ hafsọ látọ̀dọ̀ yàwá hafsọ ni òun wọn dákọ rẹ̀ wà ní ummi salama wọ́n lè gbà látọ̀dọ̀ ummi salama wà àkọ́rọ́jàwò nasa'i wọ́n ní nasa'i gbà wá an huneida látọ̀dọ̀ huneida bí isnadihi pẹ̀lú àwọn isnadu rẹ̀ tó fi gbà wá. wọ́n ní farowa anhu kama zakarahu abu dawud. eléyìí báyìí wọ́n ní. Abu Dawud um, alimamu Nasa'i àwọn ẹ̀rọ gbà wá gẹ́gẹ́ bí Abu Dawud ṣe ṣàlàyé yìí. naam ala kulli hal àwọn eléyìí báyìí òun náà ni isnadu hadith náà. naam nígbà tí a ti rí báyìí wípé ṣéèkì yìí abdulrahman al-abbad aleyhi rahmatullah wọ́n ti ṣàlàyé fún wa pé hadith yìí o hadith sọlá làáfíà nínú isnadu ni. ẹjẹ ká lọ wo àlàyé ṣe Al-Albani náà mọ̀ ń padà bọ̀ wá sínú tíra yìí màá sì fi conclude àwọn àlàyé kan tó fẹ́ ṣe lórí ẹ̀. bẹ̀tẹ̀ já wo àlàyé Sheikh ní albani rahimahullahu ta'ala bàtà wọn náà ń sàlàyé lórí hadith yìí. naam ṣe alimam Sheikh ní albani rahimahullahu ta'ala àwọn náà ń sàlàyé pé musaddadu yìí wọ́n ní isnadu ya haddathana musaddad haddathana abu awana عن الحر بن الصياح عن الحر بن الصياح sheikh alibani kultu sheikh alibani mo sọ yìí pé wàhádà isnadun sọ̀híhùn wọ́n ní isnadu tá a kà yìí isnadu tó lálàáfíà ni wàrìjálùhù sikọt wọ́n láwọn èèyàn tí wọ́n wà nínú hadithu yìí gbogbo wọn ẹni onídéédé ni wọ́n gẹ́gẹ́ bí sheikh abdulmusin alabadi náà ṣe ń sàlàyé lẹ́yìn kọ̀ọ̀kan pé lágbájá síkọ ni kàmẹ́dùn síkọ ni sheikh alabani gbogbo wọn tó tọ́ sikọt ni wọ́n onídéédé ni wọ́n. ma'arufun gbogbo wọn láti mà àmọ̀tán wọn àmọ̀ wọn mọ̀ wọ́n lẹ́nu dáadáa wọ́n ní ghayra Hunayda ibn Khalid yàtọ̀ fún Hunayda ibn Khalid nìkan wọ́n ní Hunayda ibn Khalid yìí dẹ̀ ní wa qad rawa anhu jam'un akhar min as-siqat wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn siqat náà gba ìgbà wọn látọ̀dọ̀ rẹ̀ wa awradahu ibn Hibban fi at-tabaqati al min siqat at-tabi'in wọ́n ní àfáàwà Ibn Hibban wọ́n kó kọ ẹni yìí sí tọ́bákọ̀ alákọ̀ọ́kọ́ ìran àwọn ìpele alákọ̀ọ́kọ́ náà wọn tàbíìn nínú àwọn sèkọ́tù tàbíìn nínú ẹ̀nà kó rẹ̀ sí. qala hafiz Hafiz sọ wípé kultu wọ́n ní mo sọ wípé wàzàkàrò haidon fi sọ̀hábà wọ́n dákọ̀ rẹ̀ sínú sọ̀hábà bákan náà wa qala wọ́n tún sọ wípé wàláhù suhba ẹni táwọn wí ó ní ìbá Nabi sallallahu wàkàlẹ̀ àdàkàrọ̀ ibn abdulbari fi isti'ab wọ́n ní bẹ́ẹ̀ náà níbi abdulbari náà ṣe ṣàlàyé ẹ̀ nínú tíra àwọn tọ́pẹ̀ ní isti'ab wàkọ́lá fi ìsọ́ba nínú tíra àwọn tọ́pẹ̀ ní ìsọ́ba wọ́n sọ wípé wàkọ́lá ibn manda àbáwá ibn manda wọ́n sọ wípé ìdáduhu fi sọ̀hábà fi sọ̀hábà ti kúfà wọ́n ní ẹni yìí hùnẹ́ìdà yìí wọ́n ní Hunayda ibn Khalid yìí wọ́n ní nínú àwọn sọ̀hábà kúfà lọ́wà nínú àwọn sọ̀hábà tó pé ara kúfà ni wọ́n tó pé kúfà ni wọ́n kú sí inú wọn lọ́wà. Wa qala Abu Ishaq Abu Ishaq sọ pé kanat ummuhu tahta Umar ibn Khattab wọ́n ní kódà ìyá rẹ̀ ó wà lábẹ́ Umar ọmọ Khattab kálíbà wọn fi tẹ́ ní gbajúmọ̀ Wa amma imra'atuhu wọ́n ní àmọ́ ìyàwó rẹ̀ tó ń gba ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ falam ajid laha tarjama ṣéèkì ní àwọn ò rí ìtàn fún wọ́n ní ju wípé ghayra anna al-hafiz rahimahullah ju ẹnu wípé imam hafiz alhaja ibn hajar wọ́n ṣàlàyé wípé wọ́n ní zakarahu fi fasli mubahamat min an-niswa wọ́n sọ wọ́n ní obìnrin yìí wà nínú àwọn tí wọ́n gbó kọ́ wọn pamọ́ nínú àwọn obìnrin nínú tí àwọn tápẹ̀ ní at-taqrib wọ́n ní wọ́n sọ wípé annaha sahabiya sahabiya jẹ́ ni a lè ti sọ fún wa pé jahalatu sahaba Kama má ma ó kọ sọ̀hábà kan àbí ká má ma sọ̀hábà kan kálá àrí tẹ́jámà sọ̀hábà kan ẹ́ kò kó bá hadith ilé náà ń pè ní jahalatu sọ̀hábà kí a má ma ìtàn sọ̀hábì kan ká sì máa rí tẹ́jámà fún kò nítorí pé gbogbo ìwádìí hadith parí sórí ta ní o orí àwọn àtàbíù so nítorí ẹ̀ hadith yìí ọlá làáfíà dam. Uh, eléyìí báyìí òun ni nǹkan tí sheikh al-albani rahimahullahu ta'ala tí wọ́n ṣàlàyé sheikh al-albani sì jẹ́ kó yàrá pé ẹgbà wá yìí òun ló lálàáfíà jùlọ tó pé mo sọ fún yín pé ẹgbà wá tí wọ́n gbà wá lórí hadith yìí pọ̀ eléyìí tí imaamu nasayi gbà wá ń bẹ eléyìí tábù dá eléyìí tí tirimizi gbà wá ń bẹ eléyìí tí ibn majah gbà wá ń bẹ eléyìí tí musannaf ibn abi shayba tó wà ní musannaf imaamu ahmad gbogbo ẹ̀ ló ń bẹ sheikh al-albani wá ṣùgbọ́n nu gbogbo àwọn ẹgbà wá yìí o eléyìí tó lálàáfíà òun náà ni ta ni o òun náà ni títí ẹgbà wa tàbí dáhùn ta ka ìsinadu ẹ̀ so lè báyìí jẹ́ kó yẹ pé pẹ̀lú àwọn nǹkan tá a kà yìí ìsinadu hadith ṣe kíni o ó ń lálàáfíà nígbà tí ìsinadu ti wá lálàáfíà ọwọ́ akun iṣẹ́ ìta ti wá conclude lélẹ̀ àti wá bìnrin lẹ̀ báyìí pé ìyàwó Hafsọ ó lálàáfíà pé wọ́n sọ wípé ànábì a gba ààwẹ̀ mẹ́sàn-án nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ Zulhijja ìyàwó Aisha àwọn wá sọ wípé àwọn ọ̀rá nàbí kó gbà rí hadith àwọn méjì sì lálàáfíà àbí báwo wà láfẹ́ ṣe qaida kan bẹ lọ́dọ̀ àwọn ní usulul fiqh wọ́n ní i'malul hadith khayrun min ihmalihi wọ́n ní kí a lo hadithu ká fi hadithu ṣiṣẹ́ ká lò ó ó lóore ju ká pa hadithu ti lọ ó lóore jù lọ àbí ó lóore jù lọ ibi tí máa ń sọ̀rọ̀ yìí ni pé tẹ bá rí hadith bíi mẹ́ta mẹ́rin hadith bíi mẹ́ta mẹ́rin tẹ wá rí wọ́n ń sọ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ wà bẹ́ẹ̀ ti lo gbogbo hadith mẹ́tẹ̀ẹ̀ta sì lálàáfíà mẹ́rẹ̀ẹ̀rin sì lálàáfíà kéde sí pé kápá kan rẹ ẹ ọ̀nẹ́sán eléyìí báyìí nítorí wàá kùtẹ́ ṣe ẹ ti gbé yìí kan ọ̀pá kan rẹ gbogbo ẹ sì lálàáfíà nítorí ṣe kí ni o taofik taofik jamiu lẹ́sìn ẹ kò bu hadith yẹn papọ̀ ẹ wàá lo gbogbo ẹ ẹ wàá padà jẹyọ mbẹ nítorí pé táyà bá lọ lo ẹyọ kan tẹ́ ẹ lo ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ lo ń ta lọ́sọ ànábì àbí eléyìí tẹ́ ẹ lo ń ta lọ́sọ ànábì kí ló ẹ lo kan tẹ́ ẹ lo kan a pé ẹfẹ́ máa ẹfẹ́ máa mẹ́rin tọ́wọ́ bá fẹ́ nu yín mu ẹ afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون إنه سورة البقرة gbogbo ẹ̀ lẹ́lò ẹ̀ nílò apá kan kẹfà apá kan lẹ̀. náà tẹ bá ní èyí fẹ́ lo rìwáyà títí ẹgbà wa ti Aisha bó kílẹ̀ fi tamsọ̀ ṣe ẹ jù sí gbọ́ àbí. tẹ bá ní ẹ fẹ́ lo ti hamsọ̀ kílẹ̀ fi Aisha ṣe ọwọ́ akú àwọn kankan téèyàn máa ń lò kí làwọn nǹkan tá a máa ń lò òun làwọn fẹ́ ṣàlàyé yìí sẹ́rí ẹ̀gbà wa ti ti Aisha yìí kó tó di pé a ti jamiu a ti taofik pé a fẹ́ lo méjèèjì papọ̀ ó dìgbà tá a bá tó wádìí pé ǹjẹ́ ẹyọ kan ṣe ń lò nu méjèèjì abẹ́rẹ́ kò ṣe ń lò ṣé kan ní nǹkan kan tá a lè fi lò àbí òní tá a bá pé méjèèjì ti là kúrò níbi ntí ó lè mú wa mọ́ lò ó méjèèjì ọkọ̀ nípa yìí láti lò ìgbà yẹn láwa kó méjèèjì papọ̀ láwa fàdájọ́ yọ àmọ́ tá a bá rí i pé à nígbà tá à ń ṣe ìwádìí lọ nínú àdìsí méjèèjì mẹ́ta mẹ́rin tó fẹ́ dàbí kọ́ takora wọn yìí a rí i pé à àwọn eléyìí báyìí à lè lò wọ́n pẹ̀lú àwọn ìdíbà pẹ̀lú àwọn ìdíbà yìí ajẹ́pọ̀ ti rọrùn fún wa eléyìí tó bá ṣẹ́kù ká lè lò lálò eléyìí tí ọ̀bá yẹ ká lè lò yẹn tó pé a ti subject yẹ a ti gbé sí abẹ́ oríṣiríṣi àwọn iṣẹ́ kan àwa rí i pé kò lè lọ lábẹ́ rẹ̀ àwa ní àwọn eléyìí ẹ̀ lè lò eléyìí báyìí lọ páàsì gbogbo àwọn nǹkan tá a ṣe fún un eléyìí báyìí tó páàsì yẹn lálò irú nǹkan tó ṣẹlẹ̀ ń bì nìyẹn kí ló ṣẹlẹ̀ ìyàwó Aisha wọn làwọn òrí kánẹ́bí gbà rí ìyàwó Hafsa wọn lànà ìyọ̀ ń gà. àwa wo kí la lè ṣe àwọn afáwa sàlàyé oríṣiríṣi àwọn nǹkan tó fà á. wọ́n ní alákọ̀ọ́kọ́ òun ni wípé ó ṣeé ṣe kọjá sí gbogbo ìgbà tí anábì sallallahu alaihi wasallam máa ń wá ẹ̀ǹpẹ́ láàrin àwọn mẹ́sàn-án lànàbì ti máa ń pín oorun abẹ́rùn kára àwọn mẹ́sàn-án ni ó ṣeé ṣe kọjá pé gbogbo ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tí máa ń fọ́ọ̀lù sọ́dọ̀ Aisha kìí ṣe ìgbà tí ànábì máa ń gbà wẹ̀ yìí ni àbí ọ̀rọ̀ nù bẹ́ẹ̀. ọdún mélòó gan-an lànábì fi gbà ọdún mélòó gan-an lànábì fi ṣe dá lànábì fi lànábì lẹ́yìn ìgbà tán jẹ́ ànábì dìde ọdún mélòó lànábì lò tó fi jíṣẹ́ ọlọ́run ọba twenty three years péré ni àbí twenty three years yẹn kìí ṣe gbogbo lànábì fi gbà wẹ̀ wà bẹ́ẹ̀ mọ̀ kódà ààwẹ̀ ààwẹ̀ Ramadan wọn èyí gbà ní maka mẹ́wàá eh, ten years nínú twenty twenty three years yẹn ànádò fi ń gbàwẹ̀ wọ́n dé Madina kó tó káwẹ̀ tó dọ̀ràn yà kódà kìí ṣe ọdún tẹ́dé Madina làwẹ̀ dọ̀ràn yà ọdún kejì sí kẹta tẹ́dé Madina ó túmọ̀ sí pé around ẹyọ bíi thirteen years kú yóò mọ̀ kú ten years àbí láàrin ten years yẹn sẹ́mi pé sẹ́mi pé Dhul Hijjah yẹn sẹ́mi pé kẹ́rẹ́ láàmú rí láàrin ọdún ó túmọ̀ sí pé ten times láti tu dùn hijab nínú ten years àbí ten times yẹn possibility kọ́ ló fọ́ọ̀rọ̀ sọ́dọ̀ àyíṣà mi àbí òsì. tó <laughs> táyíṣà bá lówó rí kárẹ́ bí gbà rí àyíṣà ọ̀jẹ̀bí tó yẹ kí n sọ pé kí n rí nǹkan kò túmọ̀ sí pé nǹkan ò sí o àbí kí n sọ pé èmi ò rí nǹkan rí kó túmọ̀ sí pé nǹkan yẹn ò sí. ta ló rí màlẹ́kà rí bì ta ló rí màlẹ́kà rí wọ́n bẹ̀rẹ̀ àbí wọ́n sí àwọn tó rí wọn bẹ àbá àwọn tí wọn rí wọn sí àwọn ẹ̀dọ́ ọlọ́run bá ti rí wọn bẹ àdéhùn kọ́ ẹ̀dọ́ ọlọ́run bá ti rí wọn bẹ ni ẹ̀rọ kọ́ wọn ajá mọ́ra àwọn màlẹ́kà ni ẹ́ tàbí lànàbí fi ni àwọn ajá mọ́ra àlìjẹ̀nu àwọn àkùkọ mọ́ra àwọn màlẹ́kà àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run bá ti rí àwọn màlẹ́kà ifá tí wò rí nǹkan kò túmọ̀ ìlú èkó sí o sálábà pàdé rẹ̀ nu tó orin náà pàdé rẹ̀ nìyẹn sọ̀rọ̀ àfáà ni pẹ̀lú ilé báyìí ìyàwó Aisha tán láwọn òrí kánádì gbàrí wọ́n ní àwọn òrí rí ni àbí pọ̀sibí ìyàwó àbúrò sì tẹ́kẹ́ ni àwọn rí wọn ọ parí. <laughs> kò dẹ́dẹ́ ní parí àwọn méjèèjì ẹni tí òrí nǹkan rí kọ̀ sáré lóhùn rírí ẹni tó sì rí yóò nìkan òrí wá lóhùn lóhùn rírí àbí àwọn méjèèjì fún wa ní ìròyìn bí wọn bá sì ti ọlọ́run. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní wípé wọ́n ní possibility wà kọjá sí gbogbo gbà tí ànábì sallallahu alaihi wasallam táyíṣà ló ń wò rí yẹn ànábì ọgbà ọ̀rọ̀ yẹn lè obìnrin marodin aw safari nítorí ó dúró pé bóyá ànábì wà ní travel àbí kánábì sallallahu alaihi wasallam kó sick àwẹ̀ Ramadan tọ́jú ọ̀nà yẹn tẹ́yìn bá travel èyàn lè gbé jù láàbí ò lè gbé jù sílẹ̀ bẹ́ẹ̀ bá síkì ńkọ́ kámásàwẹ̀ tí ó sọ̀rọ̀ yẹn wọ́n ní ìmàlẹ̀ òbìrì márọ́dún gbogbo ilé tí mo ń sọ yìí kìí sọ̀rọ̀ èèyàn máa dá wí bọ́kùnrin ṣe máa ń dá wí fúnra rẹ o <laughs> ọ̀rọ̀ táwọn àbá sọ ni o ẹ̀yẹ kabi tó ti sọ fún yín ẹ lọ pé ní al ẹ bá wọn tí mo ń sàlàyé Abi Dawud títí ṣiṣẹ́ eh, eh, eh, abdulmusin al-abbad ẹ bá ń bẹ̀ ẹ lọ ka sọ̀híhù àbí dáúdù títí ṣe al bákan náà ẹ lọ ka tíra um, àfáwà hamd bin abdullah bin abdulaziz alhamd tẹ́pẹ̀ ní fíkì siyam ẹ bá ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ bá ń bẹ̀ pẹ̀lú ògbọ́n lọ́wọ́ bá títà yorùbá pàmẹ́ǹtì ni màá sì kà fún wa gbogbo ẹni mo kó wá sí báyìí ẹjọ́ ọ̀nà sáà máa ń sìn títà yorùbá pàmẹ́ǹtì mi màá kà á lẹ́ẹ̀kọ̀ kan títà yorùbá pàmẹ́ǹtì mi gbogbo bí mo sọ yìí ọ̀rọ̀ tí mo sọ yìí kí wá sí àwọn ẹnìkan ṣé báyìí nìsín bẹ́ẹ̀ sì máa bá a lọ ní àdúrọ́rù àlùmùbíyà ẹ̀ bá ń bẹ̀ àdúrọ́rù àlùmùbíyà ẹ̀ bá ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kútù náà a ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí ẹ fi káàdì mọ̀ pé hadith Hafsa òun lá ń lò a nílò títí Aisha ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta rèé o òun ni pé ìyàwó Hafsa musbitu ni kí náà ń pè ní musbitu èèyàn tí ń fi nǹkan kan rinlẹ̀ pé nǹkan yìí ń bẹ nǹkan yìí ṣẹlẹ̀ náà ń pè ní musbitu èèyàn tí ó tó àfáàmù nǹkan. ó àfàmù ẹ̀ ó ń fi nǹkan rinlẹ̀ pé a ah, èmi rí nǹkan yìí nǹkan yìí ṣẹlẹ̀ mùsùlùmí nìyẹn. ìyàwó Aisha ní pè ní na èèyàn ti nẹgẹ́sì nǹkan pé kò sí nǹkan ṣe pé ìyàwó Aisha sọ pé márùn àìtù òun òrírí ṣe pé nẹgẹ́sì nìyẹn pé nǹkan yìí èmi òrírí ó nẹgẹ́sì rúíyà ó nẹgẹ́tì rírí sójú pé òun ò rí kárẹ̀bí ṣerú nǹkan yẹn ní ti nẹgẹ́tì yẹn bẹ̀tì yàwá absọ àwọn ṣe ìsìbáàtù àwọn àfáàmù pé àwọn ṣe kíni àwọn rí almusbitu muqaddamun ala nafi láfi níbọ̀ bá ti mọ usulul fiqi má má dá sọ́rọ̀ ẹ̀sìn almusbitu muqaddamun ala nafi nígbà tó bá ti rí báyìí ẹni tó bá ń fi nǹkan rinlẹ̀ tó sì rẹ́rìí mú wá òun láti ọ̀rọ̀ rẹ̀ síwájú lórí ẹni tó lóun ò nǹkan àbí ni kódà níbi ọ̀rọ̀ ayé gan-an ẹni ẹran ọmọ méjì ń sẹ́ ẹni ká lọ wá ẹni lọ wá ẹni lọ ọwá dé àórí tẹni kí n wá o ori ẹni ká lọ ó o mori kódà ìdí báyìí kódà kọ́lọ̀ rẹ̀ wa ó sì mú owó dé ẹ dákun nígbà tó mú wa tó dé inú ọ̀rọ̀ àwọn méjèèjì tiẹ̀ àwárí ìwọ tó rí un a jẹ́ pé ìwọ wà dáadáa nu tàbí kó jẹ́ pé o bóyá nǹkan yẹn ibi tó ọmọ ibi tó wà bí oríṣiríṣi àwọn nǹkan ló ṣẹlẹ̀ sí ọ so ẹni tó ń rí tó ń finlẹ̀ kó ń rí tó sì rí mú wá òun ìyàwó aṣọ rí wọ́n sì rí mú wá bí ìyàwó aṣọ sí làwọn ò rí so almusbitu muqaddamun ala nafi so àbí tálí iná kan ló fi jẹ́ sí pé hadith ìyàwó aṣọ yìí òun lá lò nípa pípa ànábì sallallahu alaihi wasallam a máa gba àwẹ̀ mẹ́sàn nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja kò yẹ báyìí nìsín nígbà tí àdìsí yẹn ti wá clear báyìí pẹ̀lú wa ṣe pé ọ̀rọ̀ ilé ìlànà ìṣẹ́ pé gbogbo ọ̀nà yẹn wà ládìẹ̀ iṣẹ́ ìmọ̀nù àmọ́ àwọn eléyìí àwọn òrìrì kò sí kò sí kíní kan parí bàdàrà ti parí subhanaka alámàbíyá ọdíkà kíní kan bídíà ní kí ẹ máa gbà wẹ̀ tó parí kò náyà láàgùn kankan èbí kí ẹ̀kọ́ ndẹ́mu nǹkan ni. ẹ mọ̀ pé láti establish nǹkan láti build nǹkan lọ́mọ náà wà láàní láti destroy ọ̀nà yẹn wà láà. ìgbà mélòó yẹn fi ń destroy nǹkan àbí kò tẹ́kì yẹn ní ní àsìkò tó pọ̀ kò dẹ̀ consume yẹn lẹ́lájì tó pọ̀ láti destroy in tó consume yẹn lẹ́lájì tó pọ̀ láti kíni láti construct àbí. so nílò balẹ̀ fi jẹ́ pé àwọn eléyìí àwọn máa ń destroy ni wọn kì í construct. ẹ àwọn understand. Now, so wọn wọn àdẹ mọ iye ẹni torí ilé tá ń destroy ẹ̀sìn lẹ́ ń destroy yìí bẹ́ẹ̀ bá ń destroy yìí lé ebi àlùkọ́ sanwó lé bẹ́ẹ̀ ni tó nígbà tó ń destroy ẹ̀sìn kọ́ nítorí ọba àlekela build nítorí ọba construct nítorí ẹbí wa construct fún gbogbo òbí sáyé rẹ̀ wọ́n ti ń destroy rẹ̀ over years ni wọ́n ń destroy rẹ̀ pẹ̀lú pẹ̀lú àyìnbọn kan rẹ̀ ṣé báyìí nìkan láfikún òun wà ní wípé tẹwádé hadithu eléyìí tá a kà wípé anabi sallallahu alaihi wasallam jẹ́ pé kò sí àwọn oṣù tí ó lóore kéèyàn máa ṣe iṣẹ́ ń bẹ̀ kò sí àwọn ọjọ́ ayé tó fi ń lóore kéèyàn máa ṣiṣẹ́ ń bẹ̀ tó àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ sòrìṣìgà yìí àwọn àfà wọn wá sàlàyé lórí hadith yẹn dáadáa gbogbo àwọn tíra tí mo sọ yìí ẹ lọ kà àwọn tíra yẹn náà àwọn tíra yẹn jẹ́ kó yé wa àtàwọn míì àtàwọn míì ẹ kẹ̀ ẹ lọ wo ẹ lọ wo àwọn tíra àwọn tíra fík tí wọ́n ń ṣàlàyé nípa àwọn àgbọ́yé ẹ̀sìn àwọn ìdájọ́ ẹ̀sìn ẹ lọ ka tíra àwọn tíra dáadáa ibi tó ti dìstọ́sì ọ̀rọ̀ àwẹ̀ yìí ẹ lọ kà á gbogbo tí mo fẹ́ sọ yẹn bá ń bẹ̀ ẹ lọ ka àwọn ṣùrù àwọn tíra tó fi ṣẹ́rù hadith tó fi ṣẹ́rù hadith pàápàá jùlọ àwọn ohun tíra tó ta ní hadith yìí wà nínú ẹ̀ yìí ẹ lọ ka àwọn tíra tó fi ṣẹ́rù wọn gbogbo àwọn àlàyé tí mo sọ yẹn bá àdìsí tó sọ yí pé ànábì ní gbogbo kò sí ọjọ́ ayé tó fi ń lóore iṣẹ́ rẹ nínú ẹ̀ tó fi ń lóore tó àwọn ọjọ́ mẹ́wàá zòkèjà yìí àwọn àbá àjẹpọ̀ yọ wípé nínú ẹ̀ náà ni wípé kéèyàn máa gbà wẹ́wà nítorí pé nínú iṣẹ́ olóore òun náà làwẹ̀ gbígbà ẹ̀jọ́ rẹ̀ sáà máa ń sìn tó ká wá fi àwọn ọjọ́ yìí gbá wẹ̀ nínú súnà lọ́wà nítorí pé hadith yìí ó kó sínú ṣé báyìí wá bẹ̀rẹ̀ sí máa móríṣiṣẹ́ àwọn àlàyé wa oríṣiṣẹ́ àlàyé wa ṣé báyìí nìsín kò kún àwọn ilé ìtajà sàlàyé nípa hadith yàwá hafsọ yẹn tòótọ́ túmọ̀ sí pé kódà kámẹ́rì hadith yàwá hafsọ gan kámẹ́rì hadith yẹn lásán hadith pé kò sí ọjọ́ ayé kan mo ti kà síwájú tẹ́lẹ̀ àbí téèyàn ti ṣe olóore ńbẹ tó fi ń lọ́lá tó àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ zilhijja yìí ìyẹn gẹ́gẹ́ ti tó ní delil ká má sọ pé hadith yàwá hafsọ náà tó wá sí kíni o òun náà tó wá fi rinlẹ̀ sílẹ̀ báyìí ó ní àwọn àlàyé tó wà ń bẹ̀ sódà nídìí yìí so inshallah ta'ala àti tó ti lọ sẹwọn tí a máa ń sìn gbogbo àwọn nǹkan tá a prepare láti kà sẹwọn tí a máa ń sìn àní lè rí kà bẹ́ẹ̀ sọmírì gbogbo ohun tí mo fẹ́ kà yẹn òun náà ni mo ti ṣe yẹn àwọn tíra tí mo rí fún àwa sí yẹn ẹ gbìyànjú kẹ́ lọ wo àwọn tíra yẹn bẹ́ẹ̀ ti bá àwọn àlàyé yìí ní ìfọ̀sọ́rẹ́ nìyẹn tó bá yẹn ti tí wọ́n jẹ́ fi rinlẹ̀ bẹ́ẹ̀ wípé ká gba ọ̀rẹ́ mẹ́sàn ń kọ́ o nínú oṣù mẹ́wàá àmì nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ gbèsèjà nínú àwọn iṣẹ́ eré tí ọlọ́run ọba àlékẹ́ láfẹ́ ká ṣe ni wípé pé àsìkò yìí àsìkò tí ẹ̀ máa ń pọ̀ ní ìbáàdà ni àwọn ìbáàdà tá a bá dẹ̀ ṣe ń bẹ̀ dáadáa tí yóò rí ń bẹ̀ kò a lè kọ̀mpíà rẹ̀ pẹ̀lú àwọn àwẹ̀ àtàwọn ìbáàdà tá a bá ṣe nínú àwọn ọjọ́ ayé tó kù tí ó bá ní ìṣètò nítorí ẹ̀ ẹnu ibi tó kù sí yìí ibi tọ́jọ́ dé yìí àwa náà lè gba tó kù tá a bá ti máa gbà bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lè gbà tí ó bá ní ìṣètò ilé yá ń sìn pẹ̀lú ìgbọ́nà ọba ọjọ́ Monday a sì láǹfààní Saturday a sì láǹfààní Sunday tó bá ní tẹ́yìn lè gbọ́jọ́ friday ni bẹ́ẹ̀ ni lè gbọ́jọ́ friday tí ó bá ti gba saturday tí ẹ lè gba saturday ni bẹ́ẹ̀ ni ẹ lè gba saturday tí ó bá ti gba tí ó bá ti gba friday àbí tí ó bá gba sunday tó bá ní sìn so sunday sì ni yawmu la àwọn ọjọ́ àrọ́fà ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun tún dá lọ́la tiẹ̀ lọ́tọ̀ tó ní sìn so a gba ọ̀la friday a saturday a sunday tó bá ní sìn ọkùnrin ní friday àti saturday o pé àfi ọ̀rọ̀ bọ́ọ̀ nìkan lára yóò náà ìjọ ìjọ mi nìyẹn tó bá ní ti ó ní kódà bára bàbá wọn pọ́n friday ó là lè gbà ẹ ó là lè gbà sára bàbá wọn sí friday kàláì kódà bàbá wọn sí saturday ó là lè gbà tó bá ní ti ee àràbà tọdún ń bọ́ wọn lọ́wọ́ mi ò tọdún mi nù ọlọ́wọ́ òjò orí òun múnu ẹ̀yẹ máa gbà owó ẹ má dá lóhùn o ẹ má gbà sí yín o ẹ̀yẹ báwa ti mọ̀ báwo ni máa dá lóhùn àbí.